Thank you. need this evening. games.

Thank you. Americanese Mm.

ミーテ Digby.

yé wa bí súrà kan náà fi dé tọrọrọ tó wà nù wọn kọ wọn jọra wọn. torí ẹ ló ti Tirmidhi ló gbọ́rọ̀ yìí jáde ó sì sọ pé hadithun hasan àdìtì ọ̀fẹ́sẹ̀ ẹ̀rìn lẹ̀. ọ̀rọ̀ oríṣi kẹta ó náà ní ọ̀rọ̀ míì tó tún gbà lọ́dọ̀ Uthman wọ́n ní nígbà tí ọlọ́run ọba wa bẹ̀rẹ̀ Suratul Tawbah wọ́n ní pé Suratul Tawbah yìí ó gùn tẹ́lẹ̀ ó tó bí Suratul Baqarah ti ṣùgbọ́n lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ó pa àwọn àyà púpọ̀ rẹ ní ìbẹ̀rẹ̀ Suratul Tawbah ó parẹ́ ní kíké ó parẹ́ ní ìdájọ́ sẹ́wọ̀n kí n bẹ́ẹ̀ náà àyà Al-Qur'an eléyìí ṣe pé ọlọ́wọ́ bá ti parẹ́ ní kíké ó sì parẹ́ ní ìdájọ́ gẹ́gẹ́ bí ètò àǹsọ ní ìsìn ìgbà àwọn ti sọ kalẹ̀ lákọ̀ọ́kọ́ ńgbà tó yá

lè sọ nípa ẹ̀sìn ọlọ́run. láti àárín ibùdó àmì tọ́lì kọ̀dí ọ̀lọ́ àwọn àárín ọwọ́ àti ibùdó àmì tọ́lì wá sọ fún pé wà ń bí. tó o nímọ̀ nípa an-nasikh wal tó pa omi rẹ̀ àtàyà tó mi parẹ́ bí. ó ní ìmọ̀ nípa rẹ̀ ọ̀nà àjẹkùtò bá jẹ́ bẹ́ẹ̀ mọ́tò bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ọlọ́mọ o tó bá jẹ́ bẹ́ẹ̀ mọ́tò bẹ́ẹ̀ nìkan sí kíni mọ́tò bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ọlọ́mọ ó túmọ̀ sí pé qabla al-qawli wal ìmọ̀láti kọ́kọ́ ní kátó di pa èèyàn sọ̀rọ̀ ìmọ̀láti kọ́kọ́ ní kótó di pa ṣiṣẹ́ eléyìí ò sí láwùjọ tiwa ò sí láwùjọ tiwa àwọn ẹni tó yẹ pé wọn ò mọbi tí ìmọ̀ ẹ̀sìn islam gan kọjú sí rárá rárá àwọn náà ni wọ́n máa pè ní ṣéwù àwọn náà ni wọ́n máa pè láàfà àwọn náà máa pè lólùmọ̀ ẹni tí ò mọbi tí ẹ̀sìn islam kọjú sí tọ́wọ́ ló ń lò wọ́n jẹ ẹni tí ò máa sọ nípa rẹ̀ báwo ni ò ṣe ní sí àwọn èèyàn lọ́nà yóò sì wọ́n sí lọ́nà gidi ìdí ni ìjọba jẹ́ pé kìí ṣe pé kí n máa báyàn sọ̀rọ̀ lọ́jà bíi kí n kọ́kọ́ wá mànà kìí ṣe kí n máa báyàn sọ̀rọ̀ lọ́jà bíi kí n kọ́kọ́ wá mà níta lè yóò fẹ́ fà jáde fún wa. ǹjẹ́ o nímọ̀ nípa nǹkan báyìí báyìí ó ní nímọ̀ nípa rẹ̀ wọ́n ní àṣepé tó bá jẹ́ bẹ́ẹ̀ má tún bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ mọ́ o nípa ọ̀rọ̀ ọlọ́run o nípa ẹ̀sìn ọlọ́run o ṣáájú kó tó di pò mà nípa eléyìí eléyìí ìmọ̀ nípa tí anabi sallallahu alaihi wasallam ẹnìkan ìdàgbà jùlọ torí pé ẹnìkan ọ̀dàgbà tá yọ kó wọ àlìjẹ́nà ẹnìkan ọ̀dàgbà tá yọ fóun wákẹ́ ọlọ́run torí rẹ̀ agbọ́dọ̀ wá ìmọ̀ yìí báyìí. tó ìgbà tí àyà yìí tọ́lọ̀ wọn parẹ́ oríṣi kanu yóò parẹ́ kíké wọ́n tún pàdájọ́ rẹ̀ rẹ̀ oríṣi kejì kíké rẹ̀ nìkan ni wọ́n parẹ́ ìdájọ́ rẹ̀ ṣẹ́kù ọ̀rọ̀ ńlá pé a lè rí ké kò sínú alukurani mu ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ sì ń bẹ mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni torí pé bá nímọ̀ lóòótọ́ ọ́ dà nǹkan rúbàjẹ́ wọ́n àyà bẹ́ẹ̀ wà kò sí ń bẹ̀ ń kíké ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ wà nínú rẹ̀ òun náà ni ayatu rajul nínú àwọn àyà tó jẹ́ pé kíké rẹ̀ ni òun náà láyà tọ́lọ̀ ti sọ̀rọ̀ abilékọ lóbìnrin ọkùnrin tó ti ní ìṣòro tọ́ba ṣe zina ẹ̀sọ́ wọn ló kò ti tó. Umar radiyallahu anhu ọlẹ́yìn lè má ní àwárí o a sì ké nínú alukur'an. ayatu rajul aya ti ń sọ nípa ẹ̀sọ́ onízìnà tọ́jú abilékọ lóko tí èkú ẹ̀sọ́ onízìnà tọ́jú ọkùnrin tó ti níyàwó lóko títí tí èkú àwákà. kọ́lọ̀ ọ̀bọ tó wá pa kíkí rẹ̀ rẹ́ ṣùgbọ́n dájọ́ rẹ̀ sẹ́kù. bóòlù àyà náà rí àyà náà ni wàṣẹ́yìkú wàṣẹ́yìkọ́tù ìdàzánayà fọ́rjúmọ́hùnmálbẹ́tẹ́ jazaan bima kasaba nakalan min Allah wallahu azizun hakim. wàṣẹ́yìkù wàṣẹ́yìkọ́tù ọkùnrin tó ti níyàwó àti obìnrin tó ti lọ́kọ tẹkínìkejì wọn bá ṣe zina farjumu humalbata ẹ̀sọ́ wọn lóko tí wọ́n èkú jaza'an bima kasaba eléyìí jẹ́ ẹ̀san iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe nàkàlẹ́ min Allah ó sì jẹ́ ìfìyàjẹni látọ̀dọ̀ Ọlọ́run wallahu azizun hakim alágbára tó borí gbogbo agbára lọ́lọ́ ìdí nu tó fi ṣèdájọ́ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ alágbára ní ká sọ lóko tí èkú níṣẹ́ tí ó bá sọ pé gbogbo ẹni tẹ́ bá bá ń bẹ lù pa àwọn èèyàn bá ń ṣe lù yẹn pa wọ́n bá ń ṣe lù yẹn pa ọlọ́run bá ṣe wọ́n bá rẹ́ nìkan gbé ní ẹni tí lù yẹn pa èyí tí lítẹ̀ lù wọ́n pa lágbádá lónìí a máa lù wọ́n pa sáwọn akẹ́kọ̀ọ́ tó délé wọn náà ti túlẹ̀ kékeré kójú má ríbi gbogbo ara lògùn ẹ̀ ok ìgbà tó sọ pé ọmọ àlù yẹn pa òní wọn dáràn àmàgbára rẹ ọ̀ka ara ni tí ò ṣe ń jí níbẹ̀ tọ́ abẹ́rẹ́ tí wọ́n bá yẹ ó ní wọ́n máa lu yẹn pàǹsọ ó sì tún dúró gara ló ń gbà wọ́n dé pé ma lẹ́nu wọ́n máa lọ pé bẹ́ẹ̀ ni ọkùnrin lẹ́ ń bá sọ̀rọ̀ wọ́n pe ah, ọkùnrin yìí rẹ̀ lójú pọ̀ rẹ̀ lójú pọ̀ nítorí pé ó lágbára ni kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ àmọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa aziz alagbara ni agbara rẹ borí gbogbo agbara tọ́lọ̀ bá fẹ́ ṣe nǹkan ni kò ní í bojú pé kí ló lè jásí kọ́ ní tí ọba jásí ọmọ ní tí kó tó di kó ṣe ọmọ ní tí ó jásí kó tó di kó táwọn èèyàn anábì sọ́ọ̀lẹ̀ kagidi hari tí wọ́n pa ẹ̀sìn tọ́lọ̀ ní gbọ́dọ̀ pa kí lọ́lọ́ fún wọlé ẹ̀kọ́fọ̀ ọ̀kúbá ọlọ́run sì bẹ̀rù tó lè tẹ̀yìn rẹ̀ jáde pé kíní kan kọ́lẹ́rà kan àjàkáyé àrùn kan tí ó bá rí kọ́fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. so bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá alágbára lò ó ní ẹ sọ wọn lóko torí pa alágbára ni. hakeem ọlọ́gbọ́n tó borí gbogbo ọgbọ́n ni nítorí pé ọgbọ́n tọ́lọ́run ọba wa iná ló fi ṣèdájọ́ yẹn pé kò sí ní tọ́ yẹrú àwọn eléyìí kan pa wọn alájẹ rírẹ so eléyìí ìdínú tí wọ́n fi sọ wọn ló kó pa tó bá jẹ́ bẹ́ẹ̀ àyà yẹn nìsín kíkè rẹ̀ ní òsínú àlùkùránì àmọdájọ rẹ̀ ńbẹńbẹ lónìí àwọn ará wọn alágbára irọ́ táwọn sọ pé nítorí mo máa sin bẹ́ẹ̀ kíkè there is no Quran so nígbà tí o bá ti sí stoning in the Quran àti pé kò sí nínú Islam a sọ pé tí wọ́n bá rí inú alukur'an ó sì wà nù súnà ó sì wà nù súnà àbí òye wa li'anna ma thabata hukmuhu bis-sunnah kama thabata hukmuhu bil-Qur'an eŋti ìdájọ́ rẹ̀ fẹsẹ̀ rìn lẹ́nu sunna ó dàbí etí ìdájọ́ rẹ̀ wà nù al-Qur'ani náà ni ìwọ orí òsì ní ká yìí táwa ń sọ yìí ókè kò sí wàhálà ó wà nù sunna anabi sallallahu alayhi wa sallam nítorí pọ́sọ́ pé khudhu anni khudhu anni wa ja'ala Allahu lahunna sabila al-bikru bil-bikri wa taghribu 'amin. والثيب بالثيب الرجم النبي صلى الله عليه وسلم ó ní ẹgbà lọ́dọ̀ mi ẹgbà láyé rẹ lọ́dọ̀ mi o ọlọ́run ọba ti sọ̀nà àbáyọ. torípọ̀ lọ́sọ pé walladhani ya'tiyaniha minkum fa'adhuhuma fa in taba wa aslaha fa'aridu anhuma. ibi tọ́lọ̀ ti sọ pé hatta aw yaj'ala Allahu lahunna sabila walladhani ya'tiyaniha minkum síwájú àyà yẹn ibi tọ́lọ̀ ọba ti sọ pé àwọn tó bá ṣe zina ìdájọ́ báyìí báyìí lẹ́sẹ̀ fún wa àbí títí ẹ mú ọ kalẹ̀ nínú àwọn ilé títí tọ́lọ̀ ọba ò fi sọ̀nà àbáyọ anábì wa ni ọlọ́run ti sọ̀nà àbáyọ ẹni tí ò tí ì lọ́kọ tó bá ṣe zina kò ì tí ì níyàwó òun ló ṣe zina anábì lẹ́nu náà wọn lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún ẹ tún wá gbé wọn pamọ́ fọ́dún kan nínú túbú láàsọ wọn sí ni bíbí kan láàfin wọn sí ni fọ́dún kan yọ gbà bídìí rẹ bá fẹ́ lé sísekúse yọ rọ̀ ní kíá léyìí tí mo ti ẹ̀sẹ̀sẹ̀ jáde nínú rẹ̀ yìí ọkọ̀ ńlọ́gbọ́n tó bá dé pàbílí kan ní àbótí níyàwó rí anábì ní arọ́jùmọ̀ wọn ló kò ní jùmọ̀ kan àdéhùn sàhí àdéhùn tètè ń bẹ́ẹ̀ nu ni Muslim náà gbà jáde kí ló tó tẹ̀lé ìtumọ̀ sí pé wa ma atakumur rasulu wa ma nahakum anhu fantahu ntànà bíbá mu wá fún ẹtẹ́wọ́gbà ntọ́ba sì ẹ má ṣe wa àpèjúwe àpèjúwe o náà láyà ti parẹ́ bá wá ní lápèjúwe ọlọ́ni walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja wasiyatan li azwajihim mata'an ila al-hawli ghayra ikhraj ọlọ́ni láwọn tó bá kú nínú yín tí wọ́n kú fìyàwó sílẹ̀ àwọn ìyàwó yìí àwọn ọkọ yẹn gbọ́dọ̀ sọ àsọtẹ́lẹ̀ fún wa nípa owó tí wọ́n yọ fún wọn nínú dúkìá wọn táwọn ìyàwó wọn máa ná fọ́dún kan tí wọ́n fi jókòó pọ̀ sọ́dún kan lóbìnrin jókòó ní ìsinmi kì í sọ́dún kan má níbẹ̀rẹ̀ sí Islam ọdún kan lóbìnrin ó jókòó tọkọ rẹ̀ bá kú lẹ́yìn ọ̀rẹ́yìn Ọlọ́run pa ìdájọ́ yìí rẹ̀ àyà yìí à ń kéde òní o àmọ́ ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ pẹ̀lú àyà mi nínú Suratul Baqara yìí kan náà Ọlọ́run ni walladhina yutawaffawna minkum wa yadharuna yatarabbasna بأنفسهن أربعة أشهر وعشرة wa 'ashra àwọn ẹni tó bá kú nínú yín tó ń fi ìyàwó sílẹ̀ iye ìgbà tí wọ́n fi jókòó sóko oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá péré oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá péré eléyìí tó ń pè é wọ́n ti pa ìdájọ́ tó alákọ̀ọ́kọ́ rẹ ó ṣe ní fífi ẹ́ tó gbogbo eléyìí ọ̀nbẹ nínú an-nasikh kí ló gbé ayàdí gbogbo eléyìí onígbé súrọ́tù tọ́wà nígbà tó lọ́wọ́ bá kọ́ sọ̀kalẹ̀ ó gùn ó tó súrọ́tù al-Baqara ọlọ́wọ́ bá wa parẹ́ nínú rẹ̀ ó parẹ́ nínú rẹ̀ ó parẹ́ nínú rẹ̀. yẹn ni ibi tó sẹ́kù parẹ́ àti bísímìlá àti gbogbo ń tọ́tẹ̀lé lọ́lọ́run parẹ́ débi bọ́rọ̀ eléyìí ṣe ní wọ́n sọ. òun náà ní pé wọ́n ti nígbà tí wọ́n kọ́ àlùkùránì ní ayé Uthman radiyallahu anhu wọ́n kọ́ láyé ànábì nígbà tí wọ́n kọ́ àlùkùránì kí ló dé ó kó jù kan náà Uthman nígbà tí wọ́n náà dé kò tuntun ó kójọ sójú kan náà lọ ìgbà tó wá kójọ láyé Uthman mushaf al-imam nítorí pé wọ́n tí wọ́n kọ pẹ̀lú kíkọ títa ni Uthman ibn Affan radiyallahu anhu ìyapa wa ń bẹ láàrin àwọn sàhábà tí wọ́n tún dàkọ yìí o apá kan nínú wọn wọ́n sọ yìí pé súrọ́tù tóbà àti súrọ́tù lànfààl súrà kan náà ní méjèèjì torí àbùkátà láti yà wọn apá àwọn míì sọ yìí pé súrà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ọ̀rọ̀ pé méjì a lè so méjèèjì pọ̀ súrà kan náà ní súrà ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó la fẹ́ so pọ̀ kò sí bá a ti fẹ́ so pọ̀ àfi kọ́ sọ pé súrà kan náà ní títí dé ibi báyìí ibi báyìí ni wọ́n ti yà so o sì lẹ́rìí lórí wípé súrà kan náà ní títí dé ibi báyìí kó tó wá di kí wọ́n tàta pín sẹ̀ níbi báyìí tọ́ ìgbà tí ìyapa yìí tó ṣẹlẹ̀ láàrin wọn wọ́n wọ́nà láti fi ọ̀rọ̀ àwọn èkíní kejì wọn ṣiṣẹ́ wọ́n ní wọ́n á fi àlàfo sílẹ̀ láàrin ìparí súrọ̀tù al àti bẹ̀rẹ̀ súrọ̀tù Tawbah wọ́n fi àlàfo gbóòrò lẹ̀ láti fi hàn pé ọ̀rọ̀ ti tán bí o ọ̀rọ̀ tuntun míì lọ́bẹ̀rẹ̀ bí. tọ́ wọ́n sì wọ́n pọ̀ láti sọ wípé súrà méjì ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tó sọ pé súrà méjì ni. tó sùkọ́ bisimilahi rahman rahim sí ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n kọ́ bisimilahi rahman rahim sí ìbẹ̀rẹ̀ rẹ̀ nítorí ẹni tó sọ wípé súrà kan ni tó sọ pé súrà kan náà ni méjèèjì. ẹni tó sọ pé súrà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fà làfo láàrin wọn ká lè mọ̀ pọ́rọ̀ kan ti tán ọ̀rọ̀ fi bisimilahi rahman rahim sí bẹ̀rẹ̀ súrọ̀tù at lati láti fi hàn yí pé ọ̀rọ̀ ẹni tó náà sọ pé kama kan méjèèjì bisimilahi. kò sí bísímìlá ìbẹ̀rẹ̀ rẹ̀ tí ọba sí mẹ sáwọn aláàkìbọ̀ fúnra o àwọn súra yòókù sọ́bọ̀ náà ni máa ṣe bísímìlá tánàbí òfin mọ̀ pé súra kan ti tán omi ti bẹ̀rẹ̀ so eléyìí wọn ò fi sí sáwọn fabricate ẹ̀ so eléyìí wọn lè sì járe gbogbo ètò àwọn sọ wọn ṣe wọn sì kú gbìyànjú ṣùgbọ́n kò ṣe déédéé wọn ní tábà wọ ọ̀rọ̀ Uthman radiyallahu anhu tó ní Ànábì sallallahu alaihi láì jẹ́ kó sàlàyé fún wa ṣé súra kan náà ni anfal àti tọ́ba ó lélẹ́yìí ti tó láti fi hàn wá pé malaika jibril ni òsè kínní ni ọ̀sọ́ bisimilayi ni ọ̀sọ́ pẹ̀lú súra tó tọ́ba nígbà tí súra yẹn kọ́kọ́ dé eléyìí jẹ́ bó jẹ́ tọ́ tábà wá wò ó súra yìí o tọ́lọ̀tì ni bara'atun min Allahi wa rasulihi. إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض أربعة أشهر واعلموا واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين أتركي سورة ọ̀nbẹ nínú súrà tó lọ́n sọ̀kalẹ̀ káyìn fanabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alimami Bukhari bó ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ ikpe àwọn gbọ́ ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ Al-Bara ibn Azib radiyallahu anhu ó sọ ike akhiru ayatin nazalat ó ní ayatollah sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú al ó ní yastaftunaka qulillahu yuftikum fil kalala wọ́n á máa ṣe béèrè àti máa ìdáhùn kí lẹ́sìn sọ lọ́dọ̀ rẹ̀ wọ́n á máa fún wọn lésì yìí pé ọlọ́run ọba ó ṣe àlàyé fún yín nípa kí ni ìdájọ́ òfin ọlọ́run nípa alkalala eléyìí wà nínú suratul nisa ọjọ́ ọ̀kan nínú ọ̀rọ̀ tó sọ nípa àyà tó sọ̀kalẹ̀ káyìn fún anabi sallallahu alayhi wa èyí tó sì gbẹ̀yìn nínú súrà tó lọ sọ̀kalẹ̀ ọ̀nà ni súratu Baraa ilé ìjọrọ̀ al-Baraa ibn Azib yẹ bí imaamu Bukhari ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ tala ń pè ní kalala tí wọ́n sọ pé aya rẹ̀ ló sọ̀kalẹ̀ káyìn al-kalala ọ̀nà ni man mata wala asla lahu fara man mata la asla fara ẹni tó kú láì fi bàbá sáyé ó kú láì fi sáyé. Ah, ó kú láì fi bàbá sáyé àbí bàbá bàbá ó sì kú láì fọmọ sáyé àbọmọ ọmọ eléyìí ni wọn ń pè ní kàlàlà ó lè fìyà sáyé o àmọ́ kò fi bàbá sáyé tàbí bàbá bàbá kò fi ọmọ sáyé tàbí ọmọ ọmọ eléyìí là ń pè ní kíni alkàlàlà ṣùgbọ́n nígbà tó kú ó fi àwọn hawaṣi àwọn hawaṣi àwọn ló fi sílẹ̀ àwọn ta ni hawaṣi bí ẹ̀gbọ́n àbúrò lọkùnrin àbí lóbi bàbá kan náà màmá kan náà ló bí wọn ni àbí bàbá kan náà lásán àbí ìyá kan náà lásán ẹni tó bá kú báwọn tó ẹgbẹ́ rú àwọn ẹni tó fi sílẹ̀ nu àwọn là ń pè ní kíni alkalalatu àwọn là ń pè ní alkalalatu àwọn ẹni tó yẹ pé àwọn ẹni tó wọn fi sílẹ̀ nu àwọn là ń pè ní alkalala tẹ́yìn bá wá kú tọ́wọ́ pé baba kò fi sáyé kò fi bàbá rẹ̀ sáyé lọ kò fi bàbá bàbá rẹ̀ sáyé lọ ó kú kọ̀fọ́ ọmọ sáyé kọ̀fọ́ ọmọ ọmọ sáyé táwọn kérò eléyìí tani ó jogún rẹ̀ nísì àwọn ọmọ ìyá rẹ̀ ni àwọn ọmọ ìyá rẹ̀ ni ó jogún ọmọ ìyá bá jọkùnrin gbogbo owó ni ó kù lọ ọmọ ìyá kan náà bàbá tó ń jọkùnrin gbogbo owó ni ó kù lọ díẹ̀ tó bá ti jó nìkan. tó bá jẹ́ méjì á pín sí méjì ni o gbọgbọ ọgbà eléyìí ọgbà dájì tọ̀hún náà ńkọ́ yọ ọgbà dájì tó bá ti pa àwọn mẹ́ta ni tí gbogbo wọn jọ dọ́gba ìyá kan bàbá kan ìyá kan bàbá kan ìyá kan bàbá kan á pín sọ́nà mélòó á pín sọ́nà mẹ́ta kó ìpín kọ̀ọ̀kan tó bá jẹ́ pé àwọn ọmọ ó fa àwọn náà méjì sílẹ̀ sáyé àwọn tó ń sọjọ́ ìyá kan náà bàbá kan náà nìkan àwọn ní ojogun owó yẹn á pín fún wa lọ́gbọ̀gba sọ́nà méjì àwọn bàbá kan náà lásán yìí àwọn ó ṣubú lulẹ̀ wọ́n ṣubú dànù wọ́n jogun ẹkún wọ́n jogun ẹkún àti sùúrù lèmọ́ra nítorí àwọn tó lágbára jù wọ́n lọ ń bẹ́ńbẹ́ ìyá kan náà bàbá kan náà lọ́jọ́ bí wa ọ̀dọ́gba pẹ̀lú bàbá kan náà lọ́jọ́ bí wa nínú ogún nínú ogún ẹni tí ìyá kan náà bàbá kan náà jọ bí òun lẹ́tọ̀ọ́ jù sílẹ̀ ìyá ọlọ́pàá yín pọ̀ bàbá sọ̀tọ̀ ọ̀tọ̀ àwọn eléyìí wọn ò bá pọ̀ fún pé gba ìdá kan nínú mẹ́fà péré láàfún wọn ìdá kan nínú mẹ́ta láàfún wọn tí wọ́n bá pọ̀ ìdá kan nínú mẹ́ta láàfún wọn tí wọ́n bá pọ̀ abẹ́yọ̀ kan nínú wọn ìdá kan nínú mẹ́fà péré ní ọgbà ìdá kan nínú mẹ́fà péré ní ọgbà bẹ́ẹ̀ sì wá tá a láàfún wọn ìdá kan nínú mẹ́ta wọn wá jẹ́ ọkùnrin àtobìnrin àwọn ọmọ ìyá nìyí alásán lọ́pọ̀ àwọn pọ̀ so àwọn eléyìí lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa wọn jọ dọ́gba ẹnìkan onígbàjọ ẹnìkan lọ ọkùnrin onígbàjọ obìnrin lọ obìnrin ò sí nígbà gbàǹtó kéré sí tọkùnrin níbẹ̀ nìkan torí ẹ eléyìí ni wọ́n ń pè ní kíni bá sàlàyé rẹ̀ fún wa yékéyéké sọ bá kọ́ sọ̀kalẹ̀ tọ́ tó bá jẹ́ báyẹn ọsọ súra ìkàlẹ̀ fanabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó darí ogun Tabuk sábà pé ogun Tabuk ọ̀nbẹ nu ogun tánàbí jà kàn yìí ìjà tó mú kọ́ mí nínú orúkọ tá ń kó ogun Tabuk nù sẹ́rí àlù wọ́n ń pè ní kíni àwọn ọmọ ogun tó jagun bẹ́ẹ̀ wọ́n pè ní jaishu al-usra jaishu àwọn ọmọ ogun tó jagun nínú ogun tó le koko ogun yẹn le koko. lórí kíni àsìkò tí yàn mú tọ́ dáadáa ní àsìkò tó gùn yẹn wáyé ogun yẹn sì tún wáyé nílùú Tabuk Tabuk jìnnà gidigidi sí Madina ó jìnnà gidigidi sí Madina òórùn mú bàjẹ́ kò rọrùn láti lọ bẹ̀ lẹ́yìn náà owó tó pọ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí gbà náà kò sí tí wọ́n fi ra nǹkan ìjà fáwọn jagunjagun ìdí inú tánàbí ogun fáwọn ọmọ ogun tí wọ́n kópa nínú ogun tó lè yí báyìí kọ́lọ̀ wọn bó fún lálùjáná Uthman radiyallahu anhu ó lé mi ní Uthman sì ra nǹkan ogun yẹn fún wa radiyallahu anhu tí wọ́n sọ kíkú ọ̀náwó sójú ọ̀nà ọlọ́ tọ́mọ tọ́gbọ́fẹ́ mú jáde tó ti sẹ̀sẹ̀ máa wò ránṣẹ́ nú àpò yọ máa wò owó ránṣẹ́ nú àpò pé ṣé fifty naira ni àbọ̀ndrẹ́d five naira mọ̀ ń wá o five naira mọ̀ ń wá o ó tún máa pariwo five naira mọ̀ ń wá o ọ̀dà àgbẹ̀ five naira lọ́lọ́wọ́ máa fún ọ o sàmì ṣé yọ sàmì kò ní sàmì tẹ̀lé ìtumọ̀ sí pé èèyàn kéèrè nǹkan wà lọ́dọ̀ ọlọ́wọ́ bá gbà àfi tó nàbà lè dijú náà tọ́lọ̀ fún. yabna adam bẹ́ẹ̀ lọ́wọ́ nu hadith al-qudsi etí imam bukhari tó gbé jáde à ń fẹ́ ó ń fẹ́ kàrí máa ń ná nínú tí mo fọ́ ẹ̀mí náà ń nalẹ́ ọ lórí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá sọ nínú hadithul qudsi máa ná nínú tí mo fọ́ èmi náà máa ná lé ọ lórí eléyìí túmọ̀ sí pé àìná nínú tí mo fọ́ kò ní í jẹ́ kí n ná lé ọ lórí má àti lásán kọ́ lówó ń tán lọ́wọ́ olówó lásán kọ́ ti kọ̀ láti ṣe kí ni láti máa ná nínú tọ́lọ́wọ́n bá fọ́ ẹ̀ tọ́ ogun tàbùkù yìí anabi sallallahu alayhi wa sallam ìgbà tó darí rẹ̀ tó gbèrò láti lọ sí hajj lọ́nà sọ súratu at-Tawba yìí kalẹ̀ tó ọmọ lọ sí hajj anabi wa rántí pé àwọn ọ̀sẹ̀ bọ́ ní Mẹ́kà wọ́n wá sí hajj lọ́dún yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa wá lọ́dọọdún wọ́n wá sí hajj lọ́dún yìí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa wá lọ́dọọdún tí àwọn ọ̀sẹ̀ bó bá sì wá torí pé hajj tẹ́rí yẹn wọ́n ti ń ṣe kọ́lọ́n tó rán anabi sallallahu alaihi wasallam ṣe àwọn káfíìrì ń ṣe ẹ̀wọ̀n kí látàrí anabi ibrahim aleyhi salam náà ti kọ́ kaaba ọlọ́run sì ní ẹ̀kọ́ kalẹ̀ lit-ta'ifina wal-'akifina war-ruk'i sujud fáwọn tí wọ́n máa ṣe tawaf fún bí tí wọ́n máa ṣe i'tikaf fún bí àtàwọn wọ́n máa tẹ̀ fọ́lọ̀ tí wọ́n máa forí kalẹ̀ fọ́lọ̀ tọ́ngbà tó ó di pọ́ ọwọ́nú sí àwọn èèyàn a rí nínú àwọn èèyàn tó yẹ pé wọ́n mọ̀ wá ṣe tọ́wáfù káàbà ní òwò àwọn kùfáà tí bá wá ṣe tọ́wáfù ìhòhò ni wọ́n ṣe tọ́wáfù lópin ìgbà tí wọ́n bá ti rẹ́nìkan yá wọn lásọ nínú àwọn ará Mẹ́kà àwọn Quraish torí àwọn òkú Quraish lọ́mọ gbogbo àwọn yòókù ọ̀daràn làwọn àwọn ọ̀ma so kọ̀ wá tọ́ ká ṣe tọ́wáfù lé ọlọ́ pẹ̀lú aṣọ tọ́jú aṣọ tàwọn ẹni tí ọ̀mọ̀ tí ìbá ti wá dé mẹ́kà ọkùnrin ìbá àsọkùnrin ìbá àsọbìnrin yóò wá tọrọ lọ́dọ̀ ara mẹ́kà pé ǹjẹ́ arẹ́ ni yá mi lẹ́wù bì ǹjẹ́ arẹ́ nìkan nu yín yá mi lẹ́wù bì tí ń fi ṣe tọ́wáfù tábà rẹ́ ni yá lẹ́wù ìgbà náà lẹ́rìí tọ́wọ́ ẹ̀wù ṣe tọ́wáfù tí wọn bá ti jọ́ kan náà àwọn Quraysh tí ọba ti rẹ́ ni yá lẹ́wù nínú àwọn Quraysh ìwòho ni ó ṣe tọ́wáfù lọ́kùnrin lóbìn torí ẹ̀ anábì sallallahu alaihi ó ti mọ ike ńgbà tí wọ́n bá ṣe tọ́wáàfù ìhòòhò wọn máa ṣe tọ́wáàfù àtọkùnrin àtobìnrin anábì kórìíra kó wọn wá wà níbi tẹ́nìkan tó máa ṣe tọ́wáàfù wò ó anábì wò ìfẹ́ wò wò kú wò kì í fẹ́ wò wò kú wò torí pé kọ̀tọ́ ká wò wò kú wò ìwọ sì máa fẹ́ wò kú wò ó tún máa tájẹ́ ti àsìkò tí wọ́n wò kú wò nítorí pọ̀ dára níwọ̀ ò níbẹ̀rù ọlọ́ọ̀ ẹni tí bá ti ń wò kú wò tí ò níbẹ̀rù ọlọ́ọ̀ àtúbọ̀tán tí ọ̀dà lọ́nkọ lẹ́tà sí o kọ́lọ̀ wọn sànù wa. àwọn obìnrin táwọn bá ń ṣe tọ̀wáfù ní hòhò nígbà yẹn wọ́n mọ̀ sọ pé ẹni tó bá fẹ́ rí di mi kó wo àmọ́ òní lásán ni ẹ̀ ní rí di mi lọ́la o àbí òye ìgbà tí mo ń ṣe tọ̀wáfù lásán lẹ́ ní rí di mi wo tí mo bá ti parí tọ̀wáfù ẹ̀ ní rí di mi mọ́ ẹ gbọ́rọ̀ ẹ lẹ́yìn náà tó bá rí di mi níjọ́ bá mi sì ránù ẹ sí ọ̀rẹ́ ńlá téèyàn bá ti jẹ́ ẹni tí ń ṣe Islam orí wọn pé déédéé adúpẹ́ fọlọ́n tó ṣe wá mùsùlùmí ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ ó ní ẹ o ẹ lè rí di mi o lónìí ẹ mẹ́jọ tàn yín jẹ o tọ̀wáfù tí mò ń ṣe o àbí òye ẹ sì ó sì kan rí di mi ni o lè bá gbogbo rọ́bìṣì tó wà nù lọ torí ẹ anábì kórira láti wá jẹ́ wọ́n wà kan láti wá máa ṣe ń wò àwọn ọ̀sẹ̀ bọ́ náà anabi kórìíra rẹ̀ ibi táwọn àti ń sẹ ya Allah ya salam ya karim ya wahhab táwọn bá ti ń pè ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ wọ́n bá sọ pé tọ́ ya láàtà ya Uzza ya manata ọjọ́ra ọjọ́ra wọn ibi táwọn ti ń pọ̀ ọlọ́run kó wọn mọ̀ á pèpè pèpè tó anabi sallallahu alaihi wasallam kò fẹ́ kí irú rẹ̀ ó fẹ́ kí irú rẹ̀ torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn ará Abubakar radiyallahu anhu amiran ala al-hajj kọjá aṣáájú fáwọn èèyàn níbi iṣẹ́ hajj kọjá aṣáájú fáwọn èèyàn níbi iṣẹ́ hajj lọ́dún yẹn ajẹ́kẹ́ ibi tí amirul hajj ti dẹnu ibi tí amirul hajj tó ti bẹ̀rẹ̀ nu wọ́n rán abubakar radiyallahu anhu kọjá olórí fáwọn èèyàn níbi iṣẹ́ hajj torí pé òní òpin wọn ṣe hajj òní ògbé wọn ṣe hajj liyuqima linnasi manasikahum torí kó lè mú àwọn èèyàn ṣiṣẹ́ hajj ajẹ́pẹ́sẹ́ amirul hajj nù kó mú àwọn èèyàn mọ bí wọ́n ṣe ṣiṣẹ́ hajj wọn kó mú wọn mọ̀nà àfi bó ṣe jẹ́ pé gbogbo ìlú ní ìsìn ní nàìjà àwọn náà yan amirul hajj abẹ́ẹ̀kọ́ ni wọ́n yan amirul hajj ní nàìjíríà level abẹ́ẹ̀ tí gbọ́rí ti so wọ́n tún yan ní state level a ní amirul hajj mélòó wà mí thirty eight ẹ wo má sí dáadáa sẹ́wọ̀n bá nìkan ní national level àtún nìkan ní state level àti Abuja level ó ti thirty kéènù thirty eight láìláì lọ bóyá ó tún jù bẹ́ẹ̀ lọ bóyá tún ní wọn local government level <laughs> pé amiru òun náà pé wọn amiru láìsí òní amiru hajj tó gbogbo eléyìí. kí wọn láti táwọn ń kọyàn gánà rí wọn ń kọyàn tí wọn máa di ẹrù tí wọn máa di ẹrù bí amir ṣé gbèsè amir náà ẹ láti mélòó lẹ kọyàn èèyàn mélòó lẹ pè tẹ ẹ sọ fún wọn pé sórí ṣe lọ sí ẹ sáà mi ń máa fi yé yín kẹ́ni eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ àwọn ọjọ́ kan tá a ṣe níwájú ọlọ́run ẹlẹ́dàá wa. torí pé tó máa fi nǹkan léèyàn lọ léèyàn bá ti lè ṣe kó kúkú fi lẹ̀ lẹ́yìn náà amirul hajj gan sọ yẹ kó pé méjì sọ gbogbo àgbáńlá ẹ ti tó ẹni tí darí gbogbo àwọn tó lọ ṣe hajj ó ti tó àbùkátà kọ́kọ́ pọ̀ lásán ló kọ́kọ́ afẹ́ kówó jẹ afẹ kówó jáde kówó jẹ ní ọba ajẹ́bẹ̀ kí ni pé nísìnyí tún fi bàbá fújì fi ṣe ẹ dákun torí àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ níbo mi gan ẹ̀wẹ̀ wọ́n tún fi bàbá aláwàdà wọ́n fi ṣe amirul hajj àwàdà kẹ́ríkẹ́rí láàjì a'udhu billah tó bẹ́ẹ̀ náà ọbẹ̀ ẹlẹ́bọ mi wọ́n tún fi ṣe amirul hajj ọbẹ̀ ẹlẹ́bọ ni bá ẹni tó pé òṣòkò ló máa ń ṣe wọ́n ní ẹ̀yìn lẹ́kọ̀ọ́ wọn lọ hajj ókè òṣòkò wọn lọ sí ní mẹ́kànù àwọn ọmọ kọ̀ ọmọ bó wọn ṣe ṣe sọ láwa kébà ẹ wọ́n ṣe sọ wọ́n láwa kébà ọ̀ dànù fọ́ ni ọ̀ dà síwájú ọ̀dà wọ́n sì ní wọn ní àbí ìrùlá hajj nǹkan sọnù àbí ọ̀sọnù kàsára tọ́ba wa ń lọ tọ́ba dé tó tó padà ń bọ̀ rìsà sọ ẹ̀kọ́ yà ilẹ̀ nu ọ̀gá ẹ̀kọ́ yà ilẹ̀ torí pé ń tọ́kọ́ mu láti pìlẹ̀ náà kọ́ ó sì yàn mú. torí ẹ̀ ló ṣe jẹ́ pé Abubakar radiyallahu anhu wọn là kọ́kọ́ ẹni tọ́kọ́ fi ṣe Amirul Hajj nínú islam tiwa yìí o ẹ wá sá ẹ yẹ̀ wò ìgbà tí Ànábì sallallahu alaihi darí ogun yìí ọ dị ọdún kẹsàn-án lẹ́yìn hijra ọdún kẹsàn-án lẹ́yìn hijra ọdún lọ ṣe hajj tiẹ̀ ọdún kẹwàá ni ọdún kẹwàá là hajj ọdún kẹfà là sì hajj lọ́ràn yìí ọdún kẹlónù ọdún mélòó síra wọn sẹ́lẹ̀ ìwà túmọ̀ sí pé tá a bá pani láṣẹ pé ṣe nǹkan báyìí lábẹ́ òfin ọlọ́run ìgbà tó bá tó wù wá la lè ṣe torí ṣe ájì láti ọdún kẹfà ọdún kẹwàá ló tó ṣe tó túmọ̀ síbẹ̀ àbí ò túmọ̀ síbẹ̀ tá a bá ti sọ pé ṣe sọláàt tó túmọ̀ sí pé ìgbà tí mo bá tó ráàyè nu mo bá tó yá mi ni bọ́jẹ́ lẹ́yìn ọdún kan ń ṣe àbí kò ṣe ní wàrà ṣe sani kò ṣe kíákíá ni o tó o bá fẹ́ tẹ́ kò ṣe kíákíá ni tó o bá fẹ́ tẹ́ nísìsiyìí tí bàbá rẹ gan sọ fún ẹ pé gbálẹ̀ yàrá yìí mọ́ lọ kábọ̀ bàbá bá dé lẹ́yìn wákàtí mẹ́ta wọn ò bá kọ́ gbálẹ̀ ó tí ì gbálẹ̀ yìí wọ́n ní wọ́n gba ni kó rí pé mo jáde secondary school ń gba ó sì lẹ̀sẹ̀ wá primary four ọdún mélòó láwọn àdúró dá tí ì gbálẹ̀ pé al-amrul mutlaq yaqtadi tarahi ọmọ bá ń kòfin fún bàbá ipe ẹni gbálẹ̀ ẹ sọ pé gbálẹ̀ yìí kíákíá gbálẹ̀ yìí lẹ sọ ó túmọ̀ sí pé ìgbà tí mo bá tó gbà ń kọ́ mo ti tẹ̀ láṣẹ yìí òfin tó sì de àṣẹ tí wọ́n bá fi pààyàn tí wọn ò fi kíákíá kún ó ní pé gbogbo ìgbà tá a bá ti gbà ń kọ́ tá a bá ṣe ń kọ́ àti tẹ̀ láṣẹ tí bàbá bá rọra wọlé tí wọ́n wá kòbókò ń bí ó ti dá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tòsí ọlá. gbogbo ẹni tó bá bá wọn ba sọ yẹ kó máa bá wọn wí ọ̀yẹ́ kọ́ bá wọn wí o. kí ló dé bàbá alágbájá ẹ̀ sì ń nọmọ yìí báyìí ó ní ọgbẹ́lẹ̀ ó sì ní onígbà tó ń bá kóhun tó jáde sẹ́kọ́ndìrì lòun tó gbà á bú ni wọn. so kálukú kò yà ni sábà tó ni ẹ nítorí kengwa ńgbà lọ sọ pé ayé ayé ẹ forí fún anabi adam ọba kọ̀ǹtì ẹ̀ gbogbo àwọn mọ̀lẹ́kà forí balẹ̀ ṣètọ́ nìkan ọlọ́ni abá wàsítakbara wàkánà minal kafir lẹ́ẹ̀kan náà ló di kèfèrí ọ̀dà sí ṣètọ́ ni wàá lè dé lónìí kó ní wọ́n lọ́ọ̀ àṣẹ tó fi pa mí jọ sí pé kí n forí balẹ̀ fún ádámà nǹkan kan mo fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ o bá ń jí ádámà ń dé mọ̀mọ́ lágbára rẹ̀ bá ń jí dìde. bọ́ba ti dìde jẹ́ wá jójú gbogbo yìí àṣẹ rẹ tó ní kí n forí balẹ̀ fún wa forí balẹ̀ fún gbogbo èèyàn jẹ́rìí sí orí ibú títí ẹ̀ ń bá mi jà kókó lọ kókó lọ́rọ̀ sẹ́rù pé ó wúlò kò lè wúlò pé ẹ ebú àwòrán tí kálukú tiẹ̀ ń rẹ lóyìn ó tó òun jẹ́ lè má mu wọn ó burú òun fẹ́ kí sópin bóyá ẹ títí ìgbà tí mo bá tó fẹ́ iná ní kémi ò tó ṣe tèmi kí n tó forí kalẹ̀ fún sọlọ wọn gbà wọlé kò ní gbà wọlé kí wọn alóde dáná bí alaihi tọlọ ti pa aláṣẹ kó ṣe hajj látọdún kẹfà tí ò ṣe hajj kẹwàá náà ti rọkàn nù sábàbí rẹ ó náà ní pé àwọn ọ̀sẹ̀ bọ̀ wà táwọn náà hajj sì máa ṣe ní wò anábì ò sì fẹ́ bákan náà àwọn ọ̀sẹ̀ bó wàá hajj wọ́n mọ porúkọ òòṣà tí wọ́n ń bọ nígbà táwọn ànábì ń porúkọ ọlọ́ sọ wá dáa sọ ànábì ọ̀fẹ́ kí lẹ́yìn sí ọdún kẹfà maka ò sí anabi ànábì sallallahu alaihi wasallam àwọn kèfèrí lọ́wọ́ ọdún yẹn gan lọ́bẹ̀ lọ sí umra táwọn kèfèrí lè padà tí fi sọ àsọyípo al-Hudaybiyah ọdún ìgbà tó parí ọdún kẹjọ lànàbí rí mọ́kà gbà padà kúrò lọ́wọ́ àwọn kẹfìrí ọdún kẹjọ yẹn wọ́n fọ mọ́kà mọ́ kúrò nínú àwọn òòṣà tó ọdún kẹsàn-án wọ́n fọ mọ́ nínú àwọn ọ̀ṣẹbọ pé àwọn náà gbọdọ̀ débì gẹ́gẹ́ bí àyà tó sọ̀kalẹ̀ hajj lọ́dún kẹlò lọ́dún kẹwàá lẹ́yìn hijira rẹ̀ nígbà tó sì jẹ́ pé ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ti mà ipò wọn ní gba ẹ̀mí ànábì sallallahu alaihi wasallam ṣáájú kó tó ṣe iṣẹ́ hajj tọ́ wọ́n rán Abubakar kọ́lọ́ kéde fáwọn èèyàn gbígbé látọdún yìí lọ àwọn ọ̀sẹ́bọ wọn tún gbọdọ̀ dé mọ́ṣáláṣí yìí mọ́ àti ká nìkan kan sì gbọdọ̀ ṣe tọ́wáfù má ẹnìkan gbọdọ̀ ṣe tọ́wáfù má lílọ tí Aliyu lọ àní lọ tí Abubakar lọ kọ̀pẹ́ kó jìnnà lànàbí bá tún fi àléyò ló fi lé lẹ́yìn wípé tóun náà bá dán kọlọ jíṣẹ́ yìí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì òsìsà dédé rán pé kó tún pẹ̀lú Abubakar nítorí àwọn ṣẹ́ tán fẹ́ fi rán Abubakar wọn lágbára wọn nípa pé ọ̀sẹ̀ bò tún gbọdọ̀ dé mọ́ṣáláṣí ìmọ̀ níbi tí àwọn ọ̀sẹ̀ bọ̀ yẹn tí wọ́n jẹ́ lárúbáwá sì léde wọ́n nígbà táwọn ànábì sallallahu alaihi wasallam fẹ́ parí àṣẹ bá òun gangan lọ́yẹ̀ kó wá sọ fúnra rẹ̀ ikú sí wá rẹ̀ àti pọ́gbọ́dọ̀ rẹ̀ nìkan nínú àwọn ará ilé rẹ̀ tó anábì tí wọ́n rán Abubakar kó tó di pé eléyìí ọsọ sílẹ̀mì àbí kó tó di pé màlẹ́kà fi yé torí kó ní màlẹ́kà ti bẹ́ẹ̀ lọ sọ fún tó ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ rán àlè lé ìgbà tí Abubakar tó dé Dhul ibi tí sèmi port táwọn ará Madina yẹn ní kó sẹ̀rìn ní mítà mẹ́ta sínú lónìí àbí máìlì mẹ́ta sínú ìlú ìgbà náà nànàbí wọn rán Ali ibn Abi Talib kọlọba dídé tó dé báyìí Abubakar ó ń sọ fún Ali pé ṣé wọn rán ọ kémi náà tẹ̀lé ọ ni àbí wọn ní kò tẹ̀lé mi subhanallah gbogbo tó lè bí fanfa àwọn sàhábà máa ń dínà rẹ ṣé wọn rán ọ kí n máa tẹ̀lé ọ ni àbí kí wọn máa tẹ̀lé mi yẹn ni pé ṣé ìwọ ló sọ̀gá ni àbí mi ní sọ̀gá Ali radiyallahu anhu oníbal tabi'an wọ́n rán mi kí n tẹ̀lé ọ ni láàmàtúbọ̀wà wọ́n rán mi kí wọ́n tẹ̀lé mi subhanallah so báyìí ni ali radiyallahu anhu lọ darapọ̀ mọ́ àwọn èèyàn tó tẹ̀lé abubakar ṣùgbọ́n sọ pé àwọn súra yìí àwọn àyà tó sọ̀kalẹ̀ nínú súra yìí èmi là nàbì sallallahu alaihi wasallam ní kí n ké fáwọn yìí èmi là nàbì ní kí n ké fáwọn yìí tó eléyìí jẹba ìgbà tó wà darí dé láti Mẹ́kà yẹn abubakar ọwọ́ àlọ́bá nàbì sallallahu alaihi wasallam pé wà nàbì sallallahu alaihi wasallam tí ọlọ́run lọ sọ àyà pé mo ti fojú ọ̀nà alẹ̀ èmi èsì sẹ́ni tó ṣe fọkàn tán kó tó wá di pé ẹran àlè pé kó nà tó wá bá mi kó nà ọmọ jíṣẹ́ anábì ní rárá kankan ṣùgbọ́n sọ fún mi pé irúṣẹ́ tí mo fi ràn yìí iṣẹ́ kan ní ń bùkátà so àìsí lè lọ fúnra mi àti pé kí n rẹ́ nìkan nínú àwọn ará mi wa so ìdí tí mo fi tóní béèrè bá wá sí béèrè pé ọ̀dà anábì sallallahu alaihi wasallam kò pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ nígbà tó bá ń ṣe tọ̀wáàfù ní ló ṣe wá yọ̀ǹda fọ́kàn rẹ̀ irú tó wọ́n fẹ́ ara rẹ̀ wa ṣe nígbà táwọn kan wà tí irun tó wọn fẹ́ fórí ara rẹ̀ ike ìwọ ni amirul hajj ìwọ abubakar ìwọ ọmọ wa ṣe tọwáfù nígbà táwọn kan ṣe tọwáfù wò ìwọ ọmọ ṣe tọwáfù nígbà táwọn kan tí wọn máa kígbe gbàfóòsà pò wá láti sílẹ̀ ẹ kò lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé a fẹ́ mọpin bá nǹkan kan kì í ṣe gbogbo ń tá a fẹ́ mọpin bá iná là mọpin bá lókèèrè ẹnìkan náà ni ọ̀sán lọ jíṣẹ́ ẹnìkan náà ni ọ lọ jíṣẹ́ kàkà kí gbogbo wa ká dìgbàdàgbà kọ́ ẹ́ pé gbogbo wa la lọ lápapọ̀ kára àwọn èèyàn díẹ̀ táwọn ò lè lọ jíṣẹ́ yẹn tó bá sì lọ jíṣẹ́ yẹn àwọn náà payọ ọlọ́run bá ṣe lágbára mọ́ wọ́n sọ ojú wọn wọ́n sọ ojú wọn wọn ò ní fi wọ́wọ́ kú wò bá ṣe rí nínú ṣẹṣẹ Abdullahi bin Umar radiyallahu anhuma níjọ́ tí ń lọ tó gbó tí darandaran kan fa fèrè ọ́n fa fèrè irú fèrè àwọn darandaran máa fọ fáwọn ẹran tí wọ́n ń dà bí abdullahi bin umar ṣe gbọ́ lọ́fọ́ títí ó fi ọ̀nà alẹ̀ ó wá sọ̀nà ó mórí lọ́nà àgbẹ̀ ó fojú ọ̀nà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ìwọ́n ń bi ẹrú rẹ̀ tó ti fún lómìnira Nafi' ń bi léèrè lóòrèkóòrè ìwọ Nafi' sọkùnrin yìí sì ń fa fèrè àbí ọ̀fọ́n mọ́ ó yà ń fọ́n ọ̀dà kò wípé bàbá yìí ò yé fọfèrè sẹ́wọ̀n kó òun kọ etí rẹ̀ wà lọ́nà tó fi lè gbọ ó túmọ̀ sí pé tá a bá fẹ́ kọ́ bàjẹ́ ẹnìkan náà ni ọmọ ní ọ̀lọ́ jíṣẹ́ rẹ̀ ìgbà tó sì lọ jíṣẹ́ rẹ̀ yóò rírì kúrì yóò gbọ́gbọ́ kúgbọ̀ àmọ́ gbọ́gbọ́ kúgbọ̀ ó rírì kúrì lọ́nà àti kọ́ bàjẹ́ kìí ṣe nítorí àti wò bàjẹ́ kìí ṣe nítorí àti ṣe bàjẹ́ kò sí wàhálà bẹ̀ wa bí wọ́n mẹ́sàn-án adẹ́sùn àwọn wọ́n ṣe ń tó takuta anabi sallallahu alaihi wa sallam lórúkọ ọgbà wọn ṣàdúrà wọ́n kiri àwọn mọ́ṣáláṣí o wọ́n kiri àwọn mọ́lẹ̀ mọ́ṣáláṣí o kọ́ńdọ́ọ̀mù ọlọ́bí rẹ́rẹ́ ni o torí ẹ̀yin kan lójó kọ́ńdọ́ọ̀mù ti ń rọ ni ẹ̀ mọ bí kọ́ńdọ́ọ̀mù ṣe débẹ̀ ẹ̀ mọ̀ pẹ́ sẹ́ẹ̀tì àwọn kan wípé ẹ̀yin ẹ lọ bá wa sọ ní ti máa ń ṣẹlẹ̀ tó àwọn tí lọ sọ ti ń ṣẹlẹ̀ wọ́n rí ti ọ̀dà wọ́n sì gbọ́n ti ọ̀dà sọ àmọ́ lọ́nà tálíbà àmọ́ ìbàjẹ́ ti ń ṣẹlẹ̀ tálíbà àmọ́ bá ṣe kọ́ ọ́ sẹ́wọ̀n kọ́ àwọn kan kọ́ àwọn kan náà ní ọ̀lọ́ ṣiṣẹ́ o tó eléyìí lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n máa sọ pé yorùtọ́kọ̀bù akhafu dararayni lijtinabi ashaddihima yorùtọ́kọ̀bù akhafu dararayni lijtinabi ashaddihima eléyìí tó fúyẹ́ eléyìí tó fúyẹ́ nínira tó burú eléyìí tí ìnira rẹ̀ fúyẹ́ kò burú ká ṣe nítorí kéyìí tí ìnira rẹ̀ burú kó má bàa ṣẹlẹ̀ eléyìí jẹba. tọ́ ọlọ́ni bara'atun minallahi wa rasulihi bara'atun khabar li mubtada'in muqaddarin taqdiruhu hadhihi hadhihi bara'atun minallahi wa rasulihi. ìyẹn ni pé eléyìí ó ní àlàyé pé ọlọ́run mọ́pá mọ́sẹ̀ o ọlọ́run àti ránṣẹ́ rẹ̀ wọ́n mọ́pá kò sí ntọ́kàn wọn kò sí ntọ́kàn wọn pẹ̀lú gbogbo àsọyípọ̀ tẹ́ bá ní gbogbo àsọyípọ̀ tẹ́ bá ní pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ kọ̀ọ̀kan lọ́mọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan anabi muhammad sallallahu alayhi wa sallam ma ọ̀dà bara'atun min allahi wa rasulihi ila alladhina ahadtum eléyìí jẹ́ àlàyé kọ̀ọ̀kan mímọ́ látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam sí gbogbo àsọyípọ̀ tẹ́ẹ̀jọ ní pẹ̀lú àwọn ọ̀sẹ́bọ fasihu fil ardi arba'ata ashhurin ẹ wá fi yí àwọn ẹni tẹ́ẹ̀jọ lájọṣepọ̀ tẹ́ẹ̀ní àsọyípọ̀ àwọn ẹni tẹ́ẹ̀jọ ní peace agreement ẹ fi yé wọn ike láti òní lọ títí táàfin oṣù mẹ́rin gbáko ẹ máa rìn sọ́tù ẹ máa rìn sósì. So ẹ máa rìn lọ ìgbòkègbodò yín kò sẹ́ni tí ó takò yín kò sẹ́ni tí ó dẹ̀dẹ̀ yín ẹnì sì ní dínà máa yín ẹ máa lọ bó ṣe wù yín ẹ sì máa bọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ oṣù mẹ́rin péré lẹ́ni oṣù mẹ́rin péré ni pé tí ó fi dìjà oṣù mẹ́rin kò ní síjà àfihàn yìí pé àsìkò tá a fẹ́ gbogbo agreement peace agreement or no peace agreement gbogbo ọ̀tàn lẹ́yìn oṣù mẹ́rin láàrin oṣù mẹ́rin tá a wá fún yìí kò sẹ́nìkan tí ó dènà dèyàn kò sẹ́nìkan tí ó pè yín níjà kò tí ó yín láyà ẹ máa fi ìbàlẹ̀ ọkàn ṣe ń tẹ̀ ń bá ń ṣe ẹ má mìkan ẹ má fòyà ṣùgbọ́n tó sùn bá ti pé ìjọ dè àwọn olùmọ̀ nípa tafsir. ìyapa ń bẹ láàrin wọn nípa talẹni náà tọ́lọ̀ wọn bá fún lóṣù mẹ́rin wípé wọ́n fi máa bẹ bẹ́ẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin ìjọ́de wọ́n ní àwọn làwọn ẹni dáná bisọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ tó ti bá ní pọ̀ lórí pé kò ní síjàmọ́ láàrin wa láì dágbà sí kò síjàmọ́ láàrin wa láì dágbà sí ọlọ́run fòpin sí pósù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́rin ìjọ́de lẹ́yìn oṣù mẹ́rin ìjọ́de. bákanáà àwọn ẹjọ́ yẹ pé àsọyípọ̀ ti ń bẹ láàrin wọn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam pé kò ní síjà láàrin àwọn ní nǹkan tí ò tó sùn mẹ́rin ọlọ́run sọdọ̀ sùn mẹ́rin kíkó sùn fún wọn múra kó lé o ìjọ ni ìjọ ni ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ pé àsọyípọ̀ ti ń bẹ láàrin wọn pẹ̀lú títí tí gbà yóò fi pé torí pé ọlọ́wọ́ bá sọ pé àwọn fa ti ilayhim ahdahum ila muddati ila muddatihim inna allaha yuhibbul muttaqin àdéhùn tẹ́jọ́ ní pẹ̀lú wọn ìgbà tẹ́jọ́ dápá déhùn yóò tán ńgbà tó bá tó tán ìníkẹyìn náà tó fagilé torí pé ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sáwọn olùpáyà rẹ̀ ẹ má yí àdéhùn yẹn kásìkò tí wọ́n tó pé ó túmọ̀ sí wípé gbogbo àwọn tí ń bẹ láàrin anabi wa muhammed alayhi àtàwọn nípa àní kò ní síjà láàrin wa ó ti dópin báyìí. eléyìí tí wọn dágbà sí ìgbà wọn ni wọn tán oṣù eléyìí tí wọn dágbà sí tí ò tó oṣù ìgbà wọn ni wọn tán oṣù fi kún fún wa lọ nígbà tásìkò yẹn bá tó ni. eléyìí ni ìtumọ̀ oṣù mẹ́rin tó wá ń bì o ìtumọ̀ rẹ̀ ni pé ẹ máa lọ ẹ máa bọ̀ nínú ìlú gbogbo ní ìletò sí ìletò fóṣù mẹ́rin kò sẹ́nìkan tí ó ta yín láyà ẹnìkan ò ní pè yín níjà ẹnìkan ò sì ní pọ́ yá ẹ múra rárára kò ní ṣẹlẹ̀ fóṣù mẹ́rin yìí ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́rin ó lágbára ó múra o bó láti wá kóṣù mẹ́rin náà sẹ́mi kọ́rọ̀ tó lọ́n bá wọn sọ yìí báyìí bẹ́ẹ̀ bí ayé àti ṣe tọ́ka sí ọwọ́ ni yawmul hajj akbar ní ọjọ́ hajj ńlá ní ọjọ́ hajj ńlá ìjọ wò láńpẹ́ ní ọjọ́ hajj ńlá òun náà ní ọjọ́ tí ọjọ́ ọdún ọjọ́ ọdún nílé ni wọ́n ń pè ní ọjọ́ hajj ńlá kí ló dé tó jẹ́ ọjọ́ hajj ńlá. wọ́n ní torí ètò pọ̀jù nínú ṣe hajj ọjọ́ yìí ló máa ń wáyé ìjọ náà ni ó sọ̀kò ní ìjọ náà ni ó gúnra ìjọ náà ni ó fárí ìjọ náà ni ó tún lọ sí tawaful ifada iṣẹ́ tó pọ̀ wà nínú ọjọ́ yìí torí àwọn ṣe ń pè ní yawmul hajjil akbar yàtọ̀ sí wọ tó nítorí pé ńjọ náà oríṣiríṣi ètè láàrin jọ sàrà nìyẹn làwọn kà kún bókú bá kún òní wá ṣe sọ láti sí láwọn wọn mọ àrètí ijọ kẹjọ wọn mọ àrètí ogójì ọjọ́ tọlọ ọbẹ wọn tànàbí sallallahu alaihi wasallam ti fagilé níbi tó sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ì ṣe á dá padà fún un tọ̀hún kọ́ ọlọ́run ọ̀bẹ kókó sejọ́ kẹjọ ọ̀bẹ kókó sejọ́ kẹta ọ̀bẹ kókó sokójì ọjọ́ bólá ti wá rí bólá ti rí tẹ́lẹ̀ báyìí wa ní ọjọ́ ọdún ìláyà ìsọ̀kalẹ̀ táyà ìbá sọ̀kalẹ̀ lọ́jọ́ ọdún tẹ́lẹ̀ ń ka kàlẹ́ndẹ̀s Islam ọjọ́ wo náà máa ń sọdún lé yánárí ọjọ́ kèló nínú oṣù Dhul-Hijjah ọjọ́ kẹwàá tó bá yẹ kójọ́ yìí ní àyà ìsọ̀kalẹ̀ lọ́jọ́jọ́ kẹwàá nínú oṣù delhijja ọ̀dà ọjọ́ mélòó ló kù tó oṣù delhijja fi parí kápọ̀ ogúnjọ́ ogúnjọ́ tẹ́lẹ̀ bá mú ogúnjọ́ yẹn oṣù tó tún tẹ̀lé delhijja ọ̀là ń pèrè al-muharram lẹ́yìn náà rabi'ul awwal lẹ́yìn náà rabi'ul thani sẹ́wọ́n pé muharram safar. Rabiul Awwal àti rọ́ọ̀sù mẹ́ta gbáko a sì rógúnjọ́ nínú Dhul-Hijja ogúnjọ́ taari nínú Dhul-Hijja ọ̀sán oṣù mẹ́ta àti ogúnjọ́ ọjọ́ mélòó ni wọ́n ń kù tí oṣù mẹ́rin ó fi pé ìjọ mẹ́wàá àmùjọ mẹ́wàá nínú oṣù Rabiul Athani a jẹ́ pé ọjọ́ yẹn ti bẹ̀rẹ̀ láti ogúnjọ́ tó tẹ̀lé ogúnjọ́ tó ṣẹ́kù nínú oṣù dhul oṣù Muharram ó pẹ̀lú ẹ̀ sọfàrọ pẹ̀lú ẹ rọbíl awọlọ pẹ̀lú ẹ kótó adigun àtúmújọ mẹ́wàá nínú oṣù rọbíl tẹn ṣògbóṣù mẹ́rin yóò ṣe pé ni tọ oṣù mẹ́rin nù yàtọ̀ sàgbọ yìí tiẹ o yàtọ̀ sàgbọ yìí tiẹ bí àwọn ti ń ṣe tẹbílíkì yẹn tọ́ba bí wọ́n léèrè pé bọ́lá ti rí jáde ológójì ọjọ́ wọ́n ní ẹ̀ka sóràtò àtọ̀wà bó o ní bo wọn ni ẹka ah, ẹka ẹ bọ sínú suratu Tawbah ẹ ṣebí nǹkan gidi wọn fẹ́ sọ bí àyà nàmbà tù wọn lọ sọ pé fasihu fil ardi arba'ata ashhurin ẹ máa rìn lọ <laughs> lórí ilẹ̀ fóṣù mẹ́rin ẹ̀ ń bọ́ lọ́lọ́wọ́ á ní kẹ́ ẹ máa rìn lọ ẹ gbọ́ tukutu gbọ́lọ́lọ́ ni ẹ máa rìn lọ ó ní ẹ lọ Cambodia ó ní ẹ lọ Cameroon ẹ eh? ọyọ lọ kí vet rárá dọlọ sọ ń bì ní pé sọ ikú sùn mẹ́rin la fún yín tí gbogbo peace agreement ó fi dópin àyè wà fún yín nísìn láti máa lọ máa bọ̀ lórí ilẹ sẹmọ kí ngbà tí ẹnìkan ọba ti ní yín níjà ẹnìkan lọ dènà dèyín kí ló fẹ́ mú yín má lọ bọ, ẹ máa lọ ẹ máa bọ, ẹ síbi tó bá wù yín lókè ṣùgbọ́n fún gbàtúyè gbà ó oṣù mẹ́rin péré ni lẹ́yìn oṣù mẹ́rin kálukú múra ajá ni ó ẹgbà nítorí wọn bá wa ń sọnù bó ní ẹ wá sí wa máa fáyà alukur'an ẹ máa fi sẹ̀rí fún nǹkan tẹ́yìn ń ṣe tí ò nídìí tí ò lórí tí ò nídìí tó gbogbo eléyìí báyìí wọ́n fẹ́ àkíyèsí jama ẹ rí i pé gbogbo ẹni tó bá ti ń ṣe kankan tó bá takò lànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àyà tí ọjọ́ ti ń ṣe náà ni wọ́n fẹ́ máa fi sẹ̀rí gbogbo àyà tí ọjọ́ ti ń ṣe ìní ọ̀fẹ́ máa fi sẹ̀rí sẹ́wọ̀n bóyá kó mú àyà tí ń sọ nípa pé bọ́kọ bá kú tó fi ìyàwó sílẹ̀ náà ńkọ́ oṣù mélòó ni ó ṣe oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọ̀yẹ́ kó mú yun náà lò pé jáde olóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tún wà gbogbo nọ́mbà làǹṣà wà nù àlùkùránì ó tún yẹ kí jáde ọlọ́jọ́ mẹ́wàá wa kí jáde ọlọ́jọ́ mẹ́wàá àbẹ́rẹ́ nǹkan mẹ́ ìjáde ọlọ́dún kan kọ́ ẹ kọ́ wa nítorí pé gbàtọ́ náà sọ pé walladhina tawaffawna minkum wa yadharuna azwajan wasiyyatan li azwajihim mata'an ila al-hawli ghayra ikhraj pé ẹni tó bá kú òpìtà kan kọ́ náà ti kò fin rẹ̀ ipe ó jókòó ọdún kan ẹ kọ́ lọ́dún kan náà wà ń bẹ̀ náà àbẹ́rẹ́ nǹkan mẹ́ so gbogbo ẹni tó bá ti takùtọ̀ lọ́n tó takùtọ̀ anábì sallallahu alaihi wasallam gbogbo bí àwọn kùránì yóò ní àwọn sọ pé ní kùránì làwọn olódo lásánlásán tó bá gbé kùránì lẹ bá ń tẹ̀lé kí ló dé tẹ̀ tẹ̀lé súnà ṣebí alukùránì náà ló ní ẹ tẹ̀lé súnà àbọ̀ nǹkan sọ bẹ́ẹ̀ ńgbà wọn fẹ́ bẹ́ẹ̀ inú wọn múná lọ ní wọn magrebu ńkọ́ rákà mẹ́ta nbọlẹ tí wàá rí inú alukurani wọn ní sọbọlọ sọ pé mathna wa thulatha wa ruba' èwo lọ jọra ọ <laughs> Ọlọ́run sọ̀rọ̀ ẹ fẹ́ yàwó ẹ ìyàwó méjì méjì àbí ìyàwó mẹ́ta mẹ́ta o ìyàwó mẹ́rin mẹ́rin ó sì wá jọ rákà méjì rákà mẹ́ta rákà mẹ́rin tí yàrá ti kọ̀ láti tẹ̀lé òdodo gbogbo àyà tí ọ̀jẹ̀ máa ti ń ṣe ní ọ̀fẹ́ máa lò ń tú láàsì. láti pé kọ́ tọ́ka sí ìsọkúsọ tó ń sọ. tọ́ jẹ́rìí báyìí wa a rí i pé anabi sallallahu alayhi wa sallam ó gbé abubakar dìde láti lọ jíṣẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n tún gbé ali ibn abi talib wọ́n tún gbé dìde láti tún pẹ̀lú rẹ̀ nínú sẹ́yìn tọ́. ọlọ́run bá fi yé wa wípé nígbà tí àwọn oṣù àbọ̀wọ̀ tọ́ba ti tán táwọn oṣù àbọ̀wọ̀ yìí tọ́ba ti tán ká sí ní pa àwọn ọ̀sẹ̀ bọ̀ ká sí ní pa àwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run wa sọ pé wa'alamu annakum ghayru mu'jizillah ẹ lọ́ọ́ mọ̀ dájú pé ẹ̀ lè dọ́lọ́ lágara o kò sẹ́ni náà kò sí àwọn náà. kò sí àwọn náà kò sẹ́ni náà tó lè dọ́lọ̀ lágara nítorí pé ọlọ́run ọba lálágbára gbogbo agbára ọlọ́run ló sì tún dá wa ok bó lọ́lọ́run sì wá dá wa táwọn wàá dọ́lọ̀ lágara àwa gẹ́gẹ́ bíi tani gidigidi ni wa àdámà kankan bọ́lọ̀n bá fẹ́ yanjú èèyàn ní ìsìn tọ́lọ̀n fẹ́ pààyàn èèrà ọkàn sùn ni sọ̀rọ̀ dínà imú rẹ lọ́wọ́ àṣìṣe ọlọ́wọ́ kàn ra wọn lọ ní tààràtààrà kí èkó sínú ọpọlọ yẹ tó bá ti kó sínú ọpọlọ rẹ máa títí wá àmà tí èfi fọra rẹ lórí pé kí ní ti máa ń rìn ọ̀nbẹ̀ ní máa ń rìn èèyàn bá sì di pé máa sẹ́lám ayò bàbá yìí ti ó ti di ó ti ó ti a ah, máa ń tó ṣe wọn ọ kàn lura wọn lóòlù lórí náà ni òun lọ o tó torí ẹ̀ tọ́lọ́ máa fẹ́ mú yàn kò bùkátà ẹsẹ̀ máa katapila wa kò bùkátà pé ẹni ah, kan wá kò ní ti ṣọ́fẹ̀ áyán náà ni lásán náà ni yàmúyàmú lásán emiri ọlọ́run lè fi pààyàn ẹyọ kan lásán pọ̀ torí ẹ̀ eléyìí ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa tó wá sọ ìgbà tí àwọn oṣù yìí bá tán ẹ máa pa àwọn ọ̀sẹ̀ bọ̀ oṣù wo gan ló tán apá kan náà àwọn olùmọ̀sọ àbámbọ̀ orí àyà yìí ẹ dọ́lọ̀ lágara o ipa tàbí ọgbọ́n ẹ ti yarí mọ́lọ̀ lọ ẹ yarí mọ́lọ̀ solidarity forever báwo ló sì fún wa àwa gẹ́gẹ́ bíi ta á parun kálukú ọba sí mi torí ẹ̀ ló sì jẹ́ pọ́lọ́ ọba ọ̀tá yọ ẹni tí èèyàn sọ pé ọ̀tá láyà ọ̀tá yọ ẹni tí pààyàn láṣẹ tá a sọ pé àtẹ̀lé kò sí ni kò sí tá a lè ṣe tó bá gbọ́ náà ẹ parun gbogbo ọba parun. وأن الله مخزي الكافرين ẹsìn lọ́wọ́ mọ̀ dájú o pé ọlọ́wọ́ bó dojú ti àwọn kẹfìrí náà. lọ́n gbọ́ yẹn ìṣèkèfèrí ọ̀dà o torí ìṣèkèfèrí túmọ̀ sáì mórí sọ́lọ̀ o ọlọ́run tó dá o ọlọ́run tó mú ọmọ abẹ ọlọ́run tó ṣe ọ léèyàn tí ò ọ ọ wá jẹ́ pé sí i ni wọ́n ń ọlọ́run ló ń dojú ọlọ́run ọba ó dojú àwọn ọlọ́run ọba àwa ní kó jẹ́ alẹ́ wa onáàlà aláìgbàgbọ́ ẹni tó fọlọ́n lẹ̀ tí ó gbàgbọ́ tẹ́kẹ́ nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́n ló gbàgbọ́ ọfọlọ́n lẹ̀ kò sí nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́n ọba ló ń sìn káfìrì nù wọn náà sì rí pé káfìrì lọ́pọ̀ jù mùsùlùmí ò tó nǹkan mùsùlùmí ò tó nǹkan kì í ṣe láwùjọ Yorùbá nìkan ní gbogbo àgbáńlá ayé ni mùsùlùmí kéré ló ń kà eléyìí ọ̀wá tó láwùjáre fún wa láti má pe káfìrì sí Islam. gbégbà tó ṣe pé káfìrí náà lọ pọ̀ gbogbo ibi tó bá bára rẹ máa pe káfìrí sí islam toró náà òun náà ń pè ọ sí kèfèrí àbọ̀mọ̀ ni ńgbà tó pè ọ ní gbólóhùn ẹni tó wọ́n tún kọ́ wọ́n tún lù ọ ìgbà tó tún fẹ́ gbà gbogbo eléyìí báyìí wọ́n tún máa dẹ́dẹ́ rẹ ká gbogbo bí tó bá lọ wọ́n lè ní lóo àwọn fẹ́ polóhùn kankan fún tọ̀ pé àwọn sáfẹ́ lóde kúkúrú pé kí wọn náà ya káfìrì ṣùgbọ́n ni òun ṣe láyà láti máa pọ̀ sí káfìrì tí ò ní láyà láti pọ̀ sẹ́sìn Islam ọ̀bámu ọ̀bámu ìwọ náà wọ́n máa pè sẹ́sìn Islam títí tóníkàlùkù wa tó fi jẹ́ pé ẹnìkan borí ẹnìkan ìwọ sì gbọ́dọ̀ jẹ́ ó borí rẹ̀ torí pé iná ńkọ́ ara wọ̀ ọ̀ràn rárá. طب قال وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إكدني لا تدع الله إكدني لا النبي محمد صلى الله عليه وآله وسلم سيأوين لا بقى. sí àwọn èèyàn lápapọ̀ ẹni tí ń bẹ́ ń bẹ́ yóò jí sẹ́fẹ́ ni tí ò sí ń bẹ́ ẹni tó sojú rẹ̀ yóò jí sẹ́fẹ́ ni tí ò sojú rẹ̀ ẹni tó fi sẹ́lẹ̀ tí ò bá láyé ìdí ni sẹ́yìn fi dọ́dọ̀ tiwa náà lónìí torí pé kìí sí àwọn èèyàn tó wà ń bẹ lásán lọ́lọ́run bá gbogbo èèyàn gbogbo èèyàn díjọ́ gbẹ̀ndẹ̀ ni ìkéde yìí ọjọ́ wo lọ́wọ́ ní ọjọ́ hajj ìjọ ọdún léyà nítorí pé òun lọ́jọ́ tó lọ́lá jù nínú gbogbo ọjọ́ tá à ń ṣiṣẹ́ hajj nínú rẹ̀ òun lọ́jọ́ tó sì jẹ́ pọ́ òun lọ́jọ́ tó ṣe àkójọpọ̀ èèyàn jù òun lọ́jọ́ tí ó ṣe àkójọpọ̀ èèyàn pọ̀ jù ọjọ́ yìí lọ́lọ́wọ́ bá inú gbé ìkéde ńlá pé dájúdájú Allahu Rabbul Alamin kò o pẹ̀lú àwọn ọ̀sẹ́bọ̀ lọ́gbọ́n o ọlọ́run ní ò sí ń tọ́kàn pẹ̀lú yín tọ́lọ́mbà tí wàá sọ pé kò sí ń tọ́kàn pẹ̀lú yẹn ó gbé àbí ògbé ó gbé ọlọ́mọdé ń tọ́kàn ɔtɔ hun kó hun nígbà tí ìsìnkú ọ̀fẹ́ wọ náà rọrùn ok tó lọ́ọ́ máa sọ pé kò sí ntọ́kàn kò sì sí ntọ́kàn anábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ àjẹ́ pé ntọ́kàn lọ́n nípa tàwọn mùsùlùmí lọ́sẹ̀kù anábì nípa àwọn mùsùlùmí àwọn kò sí kò o. tá a jẹ́ mùsùlùmí ọlọ́run ní anallahu bari'un minal mushrikina wa rasuluhu bí anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ẹlẹ́dàá wa ọba ńlá kò sí ntọ́ka o pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ kò sì sí ntọ́ka anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú wọn gan pẹ̀lú tẹ́bà wọ alukurani ẹ̀rí kéńgbà tó sọ minal mushrikina minal mushrikina kí ni wọ́n kọ sórí mushrikina yẹn láà yẹnni kó ọgbọ́dọ̀ dúró bàbá ń kí alukur'ani ọgbọ́dọ̀ dúró ń bẹ̀rù. anna Allaha bari'un minal mushrikina wa rasuluhu ọkà pọ̀ ni torí tuma rẹ̀ ni pé àtọ́lọ́ àti ránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kò sí ń tọ́kàn wọn kò sí ń wọn pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ́ eléyìí ni tuma rẹ̀ àmọ́ tó o bá kàtó o bá dúró kò sí ntọ́kọ ọlọ́run pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ àti pé ìránṣẹ́ ọlọ́run mubtada'un bila khabar yóò di ọ̀rọ̀ tí ò ní àlàyé tó pé ẹ tó wá sàkíyèsí o má kàkà kúkà o má wọ́wọ́ kú wọ́ o tó bá sọ pé anna Allaha bari'un minal mushrikina wa rasulihi a'udhu billah kufur ìṣe kẹfẹ́ he alukurani bukata ká mọ̀ ń parí o sẹ́wọ̀n kí ni ìsìnmínà mùsírìkìnà mùsírìkìnà yẹn ipò lọ́wọ́ àánú náhù majururun bimin majururun bimin min yẹn ti fún ní jar tẹ́lá sọ pé wa rasulihi ẹ sọ pé rasuluhu ó ti dé ma'tuf ala al ó ti di ní tábìtì sára mushrikin pé. gberi minal mushrikina wa rasulihi níjọ́ ń sọ kẹfẹ́rì nù ó di kẹfẹ́rì ó sì yẹn ṣe kẹfẹ́rì nù sẹ́yìn máa túmọ̀ rẹ̀ wípé ntí mo pé ọlọ́run kò sí ntọ́kan pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ kò sí ntọ́kan pẹ̀lú anabi muhammed sallallahu alaihi wasallam ní ntọ́ka ìkakúkanu torí ẹ̀ ló sì jẹ́ pé kọ̀ọ̀ka kí ó tán kí ó lédè lárúbáwá tó bá kéèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ lédè lárúbáwá ó lè nítumọ̀ ṣùgbọ́n bá alukurani ṣe wá yẹn ó túmọ̀ sí pé níṣìí tó bá yẹ wò anna Allaha bari'un minal mushrikin sẹ́wọ̀n pé Allah tó ní kò sí ntọ́kùn pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ kí ló gbà mẹ́rin ni àbí kẹsìrò àbí dọ́mà anna Allaha ọgbà fatah tó ìgbà tó jẹ́ pé ìdájọ́ ntọ́lọ̀ ń ṣe ń bẹ̀rù náà lànàbì náà ṣe sọ́sọ́ pé annallaha bari'un minal mushrikina wa rasulahu sọ́sọ́ pé wa rasulahu rárá ọlọ́run pè ní wa rasuluhu tẹ̀tù kí ọ̀rọ̀ sùúlà wo ìtumọ̀ kan náà ló ní ṣùgbọ́n ọ̀rọ̀ sùúlù ó kọjá pé àrínú àwọn tó ké nínú àwọn tó ké Al-Qur'an bí wọ́n ṣe máa ń ké tó ẹ̀kọ́ fún fatah ṣùgbọ́n rasulihi ìṣèkèfèrè ni kí wọ́n á lórí tó fi gba gọ́ọ̀mà ń bì wáwù yẹn wọ́n ń pè ní wáwù istinaf wọ́n ń pè ní wáwù alistinaf pọ́rọ̀ tuntun ni bóla sì wá sàlàyé rẹ̀ anna allah bari'un minal wa rasuluhu bari'un minhum. sọ yìí wá pé kò sí ń tọkọ láwọn ọ̀sẹ̀ bọ́ bẹ́ẹ̀ náà ni ìránṣẹ́ ọlọ́run náà anabi muhammed sallallahu alayhi kò sí náà àwọn ọ̀sẹ̀bọ ẹ̀yin ṣé nǹkan kan kàn yín àwọn ọ̀sẹ̀bọ dákun láàrin ni o ṣé nǹkan kan kàn yín pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ ẹ ẹ dáhùn ẹ ń ronú sí o ẹ ronú sí kò sí ntọ́kàn yín ẹ jọ dá nǹkan kan pọ̀ òsàlẹ̀ yín ẹ ẹ jọ bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe rí tọ́ àwọ̀ ọmọ torí pé ńgbà ìbá ní kò ṣe tọ́pa ipò pẹ̀lú wọn wọ́n sì wáá bọ́ ọlọ́la pẹ́tọ́ owó orólé wa ni ọ̀ọ́dáwọ̀ hmm. ẹ̀ bàbá ẹlẹ́kẹ̀rú tá a gbé sẹ́gbẹ́ kan àfi ká ṣe tutù rẹ ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ gbóná ọmọ pa wọn mọ́ ni ìwọ náà ń dáwó rẹ̀ mí wọn ṣe mọ̀ ń dáwó ẹ̀ ń tèmi ni o ọ̀daràn ni ọ̀nù o sì ní kò sí pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ èyí tó so eléyìí kéèyàn ṣọ́ra nígbà tó bá ti sọ pé kò sí ntọ́kọ pẹ̀lú àwọn ọ̀ṣẹbọ àfi kó ṣọ́ra kò sí ntọ́kọ pẹ̀lú àwọn ọ̀ṣẹbọ ṣùgbọ́n ìwọ gangan fúnra ara rẹ a ó ní ọkùnrin ọkùnrin mẹ́ta nìyẹn gúdúgúdú lọ wà ó ó túra ń gbà kárí kí ni gúdúgúdú kí ni gúdúgúdú ọ̀daràn tọ́ ẹ pé bí ẹbọ bí ẹbọ náà ni ó ní ẹlẹ́gbẹ̀ẹ́ mẹ́jẹ kọ́ ọgbẹ́ kó mọ ọmọ wa dọ̀ yín o. Emele mẹ́rin ní kọ́kọ́ gbọ́ pé wọn máa wá dùn ni mí láàrin wọn o ni mí ládùúgbò wọn o àbí ẹ̀kọ́ ni tó ẹ má ti wọ́n mọ̀ pé wọn máa wá wọ́n yọ mí o sì ní kò sí ń tọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀daràn tún ti rí ọ̀daràn tún ti rí kò sí kò sí ń ìgbà ìgbà ńjọ abala mu kìnìkan kìnìkan là á mú ńjọ abadodo kìnìkan kọ kìnìkan kìnìkan ní bá ẹ̀gbọ́n nǹkan bẹ ó sì ní kò sí ntọ́kùn pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ kò sí pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bí ọ̀rọ̀ ẹbọ bí ọ̀rọ̀ ní ọ̀daràn sọ pé ọba tó dá ló tó dá a mẹ́jẹ sọ so ó túmọ̀ sí pé gbogbo ọ̀rọ̀ ẹbọ kò tún gbọdọ̀ sí lẹ́nu wa lọ sọ pé kò sí ntọ́kàn wọn náà pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́wọ́ ni fẹ́ ń tóbẹ̀tọ̀ tẹ́ ẹ bá túba ẹ dákun bó lọ́sẹ̀ bó ṣe túba níṣẹ́ da padà ni rẹ̀ nù gbogbo owó padà ẹ dákun ẹ dákun owó yẹn ti pé one million báyìí ẹni tó ní ojú owó òun náà ló léèrè wọ́n dá padà owó sí nígbà ẹsẹ̀ òun wọ́n bá sọ̀rọ̀ tún sí àbùkù kan túbà ti ẹnu ok túbà ẹni tó bú ní kọ́ yọ wà pé ẹbú ti yín san ẹ̀yin lẹ́wàá pé ah, ah mo forí jàn èmi ò èmi ò lè dọ̀tí ẹnu tèmi pẹ̀lú èbú àmọ́ bú tiẹ̀ ọ̀dà

abẹ́ ẹ̀jọ ẹ̀gbọ́dúnmọ́ ṣé nígbà tí ó díyàwó rẹ̀ gbé wá bínú kó wọn mọ̀ gbọ́ so àmọ́ àbí òye ẹ mo ti dá padà báyìí kódà mo ra aṣọ fún àti bàtà ẹ <laughs> ṣe rárá ọ̀sẹ̀bọ náà ni abọ́ rẹ̀ ni ni ni ó fẹ́ ó lọ̀gá wọn bí wọ́n ti bù sápópó ọfẹ́ túbá ọ̀gá wọn níbi wọ́n ti bọ̀ sún Òṣogbo ọfẹ́ túbá ọ̀gá wọn alágẹmọ ọfẹ́ túbá ẹ̀yọ̀ ó lòun fẹ́ túbá òòsà sóbí ó lòun fẹ́ túbá bí wọ́n ti bọ́ kí ni títúbà rẹ̀ kó di mùsùlùmí túbà tiẹ̀ nu kó di mùsùlùmí ó ní ẹ̀mí ẹ̀ ṣe eh, Islam yẹn mi nílé ṣe ah, ó túbà náà nù. ó túbá náà nù tó bá ti túbá di mùsùlùmí torí ẹni bàbá kan lẹ́kọ̀ọ́ mbẹ̀ yẹn tọ́lọ́wọ́ bá sanu bàbá yìí kó tó kú so ọmọ àwọn ọmọ rere nìyẹn o ó ti rọ Islam sí bàbá lórí mùsùlùmí náà bàbá kó tó di ọ̀gá wọn níbi à ń bọ̀ rẹ̀ ó ń gá alábọ̀ rẹ̀ tó ọmọ tí wàá ó tíráì pẹ̀lú bàbá rẹ̀ dáàdì iná dáàdi mo dẹ̀ fẹ́ràn yín à kò yẹ kẹ́ ẹ ṣe kíní yìí kù bàbá sì gbọ́ bàbá sì gbà ọ wa tó gbà tí wọ́n máa bọ̀ rẹ̀ wọ́n aránṣẹ́ sí ọbẹ̀ èkó tó wà ń bẹ̀ yìí náà wọ́n aránṣẹ́ sí bàbá yẹn pé ọ̀rẹ́ àwọn bọ̀ láìpẹ́ yìí bàbá ní à mi ì ṣe má mo ti mo ti túbá ẹ kí ni túbá o ò ṣe kí ni mọ́ ó yẹ àwọn bàbá rẹ nù. Ihe fọwọ́ sí júwe ilé bàbá rẹ ẹ kíní tó bá ní kíní kan àwọn bàbá àwọn ọ̀dá ń pa àwọn bàbá ló pè nù gbogbo ń dábàá rí kí wọ́n jẹ́ ti di mùsùlùmí ah wọ́n fìtínà bàbá yìí wọ́n rẹ̀ ilé ti ń gbé wọn lé nítorí ilé abọ́ ni ẹ ó ní ṣe pẹ̀lú so làwọn ti torí kọ́lé kókó àti dáadáa fún bàbá ń ngbọ ya wọn tún fúnlẹ̀ ma ọ̀rọ̀ yẹn lé lẹ́yìn kan fọlọ́pàá gbé wọn ti má lé wọn ṣe kínní kan ó lóun gbé ẹbọ lárugẹ má gbẹbọ níyì of kínní kan land àbí òye so òun ọ̀fẹ́ kọ̀fẹ́ ṣe má wàá jẹ ìyà wọn sá fi àjẹ bàbá arúgbó yìí tọ gbogbo àwọn mùsùlùmí wa dúró ti bàbá yìí wọn dúró ti gidigidi títí ọlọ́sà fi bàbá yìí ó fi borí ó lóun ṣe máwọn èéfi túláàsì ṣe ẹbọ á. Ah! ẹ̀yin sì ní dandan àbí kó wọ́n wọná tọ̀ ọlọ́run sáàràn bàbá ń bàbá yìí lọ́wọ́ wọ́n sáfi bọ́ lọ́wọ́ orí ibu tiwọn o kọ̀ pẹ́ kó jìnnà bàbá yìí bá kú Islam wọ́n ní ẹ wá wú èèyàn bí wọ́n ṣe pọ̀ tó lẹ́kọ̀ọ́ njọ́ yìí njọ́ tí bàbá yìí kú torí ẹ̀ àwa náà àmọ́ iye wákàtí tó kù fún wa kí ló dé tó fi jẹ́ pé wọ́n ń pè ọ̀njọ́júmọ́ pé pẹ́bọ́tì pẹ́bọ́tì gbá pẹ́bọ́tì ńlọ̀fọ̀lọpọ̀ tó ń hun rí má wọ́n fẹ́ràn ẹbọ bàjẹ́ láwùjọ yorùbá yìí wàláhì tàláhì wọ́n fẹ́ràn ẹbọ bàjẹ́ ẹ kà máa wo àwọn èèyàn gáyà mùsùlùmí ni lè máàmù ní ọ̀rọ̀ ah, kẹ́ni lè máàmù lójú máma eriwo yà lálẹ́ lálẹ́ so bọ́pọ̀lọpọ̀ ti ṣe ń ṣe ni alẹ́ nìkan wàhálà bá nílùú kan lè máàmù gbogbo àgbègbè yẹn wọn á ní tọ bàbá òun wà nù sòrò bàbá yẹn wá sọ pé à ẹyìn àgbò ńlọlọ mu wa ó sì ṣe déédéé pọdún léyà ń bọ so ẹni tí ń sùn wà nù sòrò yẹn kẹ máa wo ẹlẹbọ ní tẹ́lẹ̀ ó sì ṣe gba Islam kọpẹ ńlọbọ nù sòrò sẹ́wọ̀n pé ẹyìn kókó yé wa níbi tá a dé yìí ẹlòmíràn rò pé tóun bá ti di mùsùlùmí kò sí dààmú mọ́ yọọ máa dáa wọn máa lówó kò rí bẹ́ẹ̀ o kò síbi tọ́lọ̀ ti sọ pé tó bá ti ṣe islam owó dé tó bá ti ṣe islam kò tún sí dààmú láyé tiẹ̀ mọ́ kò síbi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ kódà ìgbà náà ni wàhálà ó bẹ̀rẹ̀ fún nítorí pé Ọlọ́run máa dán wa wò bí ìmánì wa bá ṣe tó ni ìdí ni tó fi jẹ́ pé àwọn anábì Ọlọ́run làdánwò tí wọ́n ga jù so àwa náà ta jẹ́ kúrúntù bí ni wa bá ṣe tó làdánwò tiwa náà máa tó ọwọ́ ara ẹnìkan ọ̀hún yọ nítorí pé àdánwò kan ntì kan rí sí ntì kan rí sí lókùn ìgbà tó bá ti jẹ́ mọ́mì ni ọkọ̀ oríire làwọn máa kì torí pé ọlọ́run fẹ́ fọ́ ma lọ́nà tó yẹ kó tó bá dénjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ nǹkan kò ní kó ẹ̀ṣẹ̀ kan tí ó ṣe sábà bí àti wọ́n náà rẹ̀ ma àmọ́ wọ ọ̀kan kí láyà dojúmọ́ ni ó rí pé wàhálà ṣẹlẹ̀ sí ọ ó tún tẹ̀lé garagaragara pé àwa ibi tí wọ́n ti sa tiwa ó yàtọ̀ kádàrá tiwa ó dúró ni iye ole ji jí ọ fáinfáin níjọ́ gbẹndé alùkìyàmà torí wọn ò fọ ọmọ láyé wàá jẹ gbogbo ẹ̀ papọ̀ lálùkìyàmà torí ẹ̀ bàbá yìí adáwò dé lẹ́yìn ìgbà tó gba Islam ó wá lọ bá ìmáàmù agbègbè yẹn wọn á ní agbo ní bukata rẹ̀ ọjẹ wọn ló sì ṣẹ̀ṣẹ̀ ra àgbo léyà ni wọn bá tú àgbo lọ bá fà wá fún bàbá ìmáàmù ẹ kan wà nù sẹ́mi ọ̀pẹ́yìn ọ̀dá ṣẹ̀rí àmà àmọ́ òwe tẹ́yìn náà ti gbọ́ ah, ah, àgbòbáwò bùkátà ń jágbó báwò bùkátà ló máa ń jágbó ní àbíyàn <laughs> èèyàn ló fẹ́ jágbó èèyàn ló fẹ́ já díẹ̀ àbí òye tọ bàbá ságbá gbòǹtiẹ̀ ó múra bùkátà bùkátà ọkùnrin tún padà dé bàbá ẹni tí mo bá ti fà gbò kalẹ̀ bùkátà yẹn máa lọ ṣùgbọ́n bùkátà sì wà ń bẹ̀ tó bá ní tó wà ń bẹ̀ ní ìsìn pé bùkátà tiẹ̀ yìí kò fẹ́ gbójú ní tó máa ṣẹlẹ̀ ní ìsìn pé àtòun àti wọ́ làwọn ọjọ́ gbẹ́bọ lọ sórí ta lè má mú fa lè má mú agbègbè làwọn ọjọ́ gbẹ́bọ lọ sórí ta ẹ dàgbọ́n ẹ wò wọn àwọn ọ̀gbìn burúkú tí wọ́n máa pè láṣíwájú ẹ̀sìn ìwọ. ọkùnrin yẹn lọ́nà wá pé kó túbá òní otu àṣírí ó tún padà sídìí islam rẹ̀ padà tòwọ́ tí náà nǹkan kò sí ó ní ah, islam náà kí ló wà ń bẹ̀ ń gbọ́dọ̀ pé aṣíwájú wọn náà làwọn tún jẹ́ ń gbẹ́bọ ẹgbẹ́ wọn ló ń gbé tẹ́lẹ̀ wọn tó di mùsùlùmí. ó tún wá padà sídìí ẹ̀bọ̀n kọ́lọ́ wọn tó wá fa àwọn kan nínú àwọn alùsùnà ṣe sábàbí wá padà sí islam ni wọ́n tú àwọn àṣírí tí ń dákọ̀ ìmáàmù pẹ̀lú ọkọ̀ pé tó bá nírọ́ lòún pa torí ẹ̀ jama àwa náà ní láti bọ́ lọ́wọ́ ẹbọ ọgbọ́lọ́ ńgbọ́lọ́ sàn wọ́n ń ṣẹbọ sọ́lọ́ ńlóru kìí ṣe wọn wọ́n pè mùsùlùmí o àwọn ojú ayé Islam inú wọn kọ́ ni wọ́n pè mùsùlùmí o wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá yìí ẹ̀rí pọ́rọ̀ ní ti tọrọ yóò ti máa lérí yóò ti máa léka torí oògùn máa gùn wọn ni wọn gbọ́lọ́ngbọ́ ni oògùn làwọn gbójúlé ẹlòmíì ni wọn lè máa pera rẹ̀ ń kòkò ẹlòmíì wọn máa pera rẹ̀ ń bàbá àkókò bàbá kìnìún sẹ́mi ké sẹ́ àdìsí náà lọ́mọ débi kó di kòkò àbálùkùránì lọ́mọ débi kó sọ́ di kìnìún rárá ogun ni oògùn làwọn gbójúlé wọn gbọ́lọ́ngbọ́ bíi ti wulẹ̀ ó kéré àwọn náà wà á la pè lásìwájú ń àdáwò bá wa àbí ọba wa ọba wa bàjẹ́ ni ńgbà tí ẹ pè yàn lásìwájú ń di ẹ̀sìn tó ní sẹ̀sà láàrin kí n sọ́dọ̀ pọ̀lọ́ àbí kí n sọ́dọ̀ alábàáhùn. bàbá ah! <laughs> pé ní àgbà bàbá ló sà ṣé yóò yá yẹn lẹ́nu ẹ̀sìn tún ní àgbà ń di ẹ̀sìn ìsìláàmù náà ni ah, ah, babaláwo lélẹ̀ babaláwo lélẹ̀ torí rẹ̀ ọlọ́ọ̀ni. kò sí ntọ́kọ̀ wọn pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ bẹ́ẹ̀ là nábì ọ̀hún sallallahu alaihi wasallam kò sí ntọ́kọ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ àwa náà fúnra ara wa gbọ́dọ̀ jáwọ́ mbẹ̀ gbọ́dọ̀ ẹ mẹ́jọ di tọ́ta rí òtù o ọjọ́ kan ń bọ̀ tá rí òtù o oríṣi ọ̀nà méjì máa ń yóò láyé mbì yóò lọ́la gbogbo ẹni tó bá ti kú tí ò dá tá àfi káwọn èèyàn mọ̀ tẹ́wọ̀n kí tá ti kú pẹ̀lú ògbọ́ ọlọ́run gbogbo ẹ̀wọ̀n rì ha ẹsẹ̀ yẹn dáadáa bàbá yìí gbogbo ẹrù rẹ̀ tá tú látòkè délẹ̀ àbá tí ọ̀dà ń bẹ̀ ha aṣọ dára lọkùnrin yá tí o sì máa ń ṣe qala Allahu qala rasuluhu qala Allahu qala àṣẹ rọ́ ni àṣẹ ń tàwa jẹ́ ní ṣẹjọ́ náà lẹ́nu dúró dèkẹ́ tó túbá ìwọ́ tó kú tó fẹ́ ru ń délẹ̀ sọmọ kíkò sí bó ṣe ṣe náà ni ọ̀sán ni pé kó pòórá bàbá ti kú kó pòórá bá ìwọ́gàn ṣe pòórá bí ẹni tó kúnù wọn láwọn fẹ́ wẹ̀ wọn bá bó ń dè ń dì alùsùn náà wọ́n sì kàpọ̀ ó ń dè tí a di alùsùn náà nígbà tí èso kun ṣòkòtò táàpù nípanu láàfin tètè dáàmà ó ń dè ti jẹ́ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wọn ronú pé ká tẹ̀síwájú pẹ̀lú wíwẹ̀ ni àbí ká torí kò yé wa o ó ń dè ní ń digi ló ṣe gèlè mọ́ yìí òkú èsì sọ̀rọ̀ tí ó parọ́ pé wọ́n dè mi ń di nì <laughs> subhanallah torí ẹ̀ oníkálukú kó kíyè sára ayọ̀ òkùnkùn kì í kùn nínú ọmọ mànú every individual lọ́mọ kò sì ṣe ń tọ́ka pẹ̀lú gbogbo náà ṣùgbọ́n jogún àwọn kan lọ́dọ̀ bàbá rẹ̀ kò tí ì mọ bí ó ṣe ṣe nìṣ ṣé kí n dànù ní àbí kí n lò torí pé à ayé lé o tún bá ní kí n dànù ayé lé o kó ní ọmọ wa lọ síra rẹ̀ à ọ yẹ kí nǹkan àmúṣagbára ni ẹ àwọn tí àwọn bàbá fi ṣagbára nù irọ́ lásán nígbà tí bàbá fi ṣagbára irọ́ lásán bàbá ṣe kú kò yẹ kí bàbá gbọ́ kú bàbá alágbára tí wọ́n ń kú. sòǹtòrí délé kó tètè wá bó ṣe yanjú rẹ̀ kíkálukú ó sinmi torí pé gbogbo ara ẹbọ náà ni ara ẹbọ náà ni gbogbo ẹmọ ládùú àkàtí wọn á ṣe orí tẹsí láti ṣe ọjọ́ méje ni a àdúrà lórí tẹ bá wò àdúrà lórí tẹ bá wò irú àwọn àfa àkọtàlì tọ́yẹ pé àwọn tí wọn gbogbo rádaràdán bí orí tẹ bí orí tẹ yìí náà ni bí orí tẹ bí orí tẹ yìí náà ni ṣe ọ̀pọ̀lọpọ̀ ronú àlùkìyàmù ayé yìí náà ló ń dáná sí ojú wọn iná lọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe ń ti ń ṣe ọlọ́ni fẹ́ intobetum tẹ́ ẹ bá túbá tó túbọ̀ ọ̀sẹ̀bọ ni kó di kíni kó di mùsùlùmí. fahuwa khayrun lakum tẹ́ ẹ bá túbá òun ló lóore fún yín o ó lóore jù ká má túbá lọ oníbídì àwọn afẹ́ túbá kí ló wọ́n dà yóò di oṣù nà o ẹ̀hẹ́ olóòtúbá àmọ́ ti fídíà náà lẹ́sìn tún wà ó ti túbá ó ti túbá tọ́ wọ́n tọ́wọ́ lẹ́yìn tó ń tẹ́ ẹ bá kọ̀ láti túbá fàlẹ́mú ẹnakùn ọ̀rọ̀ mọ̀jẹ́sẹ̀lá. ẹ yá àmọ́ dájú pé ẹ lè dọ́lọ̀ lágara tá a wá ní ẹ̀yin àtàwọn tani ẹ̀yin àtàwọn tẹ̀jọ́ ńlẹ̀ dí àpòpọ̀ kí pọ̀ jù bẹ́ẹ̀ lọ kí tó gba kí tó gbẹ kí ẹ tó bẹ́ẹ̀ ẹ tó èèyàn sí èèyàn lásán ẹni tó tó ní ìnà tó bá lọ dènà dẹni ìyà burúkú ni ó fi jẹ. kátó wá pẹ́ lọ dènà dọ́lọ́ ẹ̀yin wo gánà rí wo gánà rí torí ẹ kẹma ọlọ́run bá wa yìí máa bó bá ṣe ni tí ò bá jẹ́ bẹ táwa lẹni náà gánà tí sọ pé ẹ dákun ta ni ta ni ó dàbí ẹnìkan ni wa ni bá ó problem nínú bàbá rẹ̀ wá jọba ọba àlùkàn náà àwọn àlùbá yìí sọ́wọ́n afá kan wá wá sọ́dọ̀ bàbá òun bàbá òun á nàrètì fún wa pé ọmọ mi yìí ó ti pẹ́ nílẹ̀ lárúbáwá tí ń kọ́ kí ó kọ́ kí ó kò yé ìmọ̀ ma àdúrà kan àbí àjò kan lẹ́wọ̀n pé àwọn gbogbo ẹ̀ náà tí wọ́n lè ṣe fún tọpọlọ rẹ̀ ó fi ṣiṣẹ́ pọ̀ wọ́n bá ní kẹ́ni. àwọn ní àdúrà kan àdúrà kan pa ni àwọn ò lè ṣe kọ́mọ́gbà ó ní ọpọlọ ń bá lọ sí di ah, ah kà ń pa òun á béèrè pé ẹlẹ́kùn bàbá ọ tẹ́lẹ̀ kàn ń pa ọlọ́ọ̀ni á kà ń pa ni ẹlòmíì wọ́n yájú sọ́lọ̀ nkọjá sísọ ó ní wọn á ní tọ́ bàbá mi nù ọba ni tí wọ́n bá bí yín dẹ kàn pákó sentí ọ̀fẹ́ sí kámẹ́sẹ̀ tí ì sọlọ gbogbo wọn bá gbẹnu lọ mo ní káwọn ni bàbá rẹ oníwò wọn àràn ni ẹ kàn pa omi ẹyá ni kámẹ́sẹ̀ tí ì sọlọ àwọn afáwọn kálukú bá rọ akóbàtà rẹ bàbá jáde kúrò láàfin bàbá òun wá ń bí mi pé ah, ó ṣe ṣí àyà ní báyìí wípé ah, ọlọ́ọ̀ ló mọ̀ sọ̀rọ̀. ẹ mọ̀ pé ti kó gbogbo aláyàjẹ làwọn ní ọdún ọkàn kan àwọn kọlọ́ ńpá kọlọ́ èdè ń tiẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi ta ni ganan rí ìwọ polówó ìwọ ìwọ tó ọjà mọ nǹkan kan tó lọ sọ di nǹkan kan ebi bàtà ń bẹ ní sè bí kún bá kún mu kún bẹ ni Ọlọ́run ní òmẹni tí ọba ayọ wa so àwọn náà ń aago àgòsí pínpín wọn fà wọn tẹ̀tẹ̀ mọ́ ọwọ́ àdìpéǹgbà náà là ń sọ pé àwa àti wa lágbára kan tá a fi kọ́ lọ́n pa á ọlọ́mọ sí wa láláì lẹ́kọ̀ọ́ bó wa lẹ́nu kó sì wá jẹ́ kó lè dọ́lọ̀ lágara àwa gẹ́gẹ́ bíi ta ni gánà rí da ọlọ́run lágara ẹ̀ mà tó máa di dání lágara ìpè ah! èyí ó ju agbára ọlọ́run lọ ta lẹ́ni náà kò sí ẹni náà tó ń torí de eléyìí báyìí. وبشر الذين كفروا بعذاب أليم Ọlọ́run ní ẹ fáwọn kẹfìrí rò pé ìyà tí tani ti rò ni yóò jẹ wọn ìyà tí tani ti rò ni yóò jẹ wọn kẹfìrí lọ́lọ́run bá wí o kẹfìrí yẹ kó máa tẹ́tí gbá Al-Qur'ani bá ìwọ náà wọn bá wí bá àtẹmí torí má fetí pàlà bá rẹ o tọ́wọ́n á sọ pé ah, àwọn mùsùlùmí nìyẹn àwọn náà ń bá wí yẹn àwọn náà sọ pé wọ́n á wọ́n náà àní káfìrí káfìrí ọmọ tí ń jẹ́ káfìrí àwọn náà ń bá wí kàfàrà billahi wà kàfàrà bi rasulillahi àbí òye wa ó ṣàgbàgbọ́ sọ́nà ó ṣàgbàgbọ́ sọ́nà bíi Muhammad sallallahu alaihi wasallam àwọn náà sọ pé ìyà tí tani tí ronú ọ̀jẹ̀ wọn bí bá tààyàn lásán wàhálà yóò tún á máa ro torí ẹ ọ̀dọ̀ wa wa o ìsìláàmù wa ẹjọ́ amójútó o wa ẹlẹ́jẹ̀ ajẹ́ kí àbàwọ̀n kábàwọ̀n kọ́ta sí o ẹjọ́ amójútó ìsìláàmù wa kí n ti máa ta epo ala tí máa takò sásọ ala kọ́ máa takò sí asọ ala ẹ̀sìn Islam wa à ń bẹ ọlọ́wọ́n wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́ máa tún ẹ̀sìn Islam wa ṣe kọ́ máa bàjẹ́ fún wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa tẹ̀lé tiẹ̀ lórí àti nabi wa sallallahu alayhi wa sallam ètò ti dá nínú ọ̀rọ̀ wa bá kọ́ bàjẹ́ ètò ọlọ́kọ̀ọ́ba tọrọ àṣedájú bá ń ṣe fẹ́ lọ bùkátà kálukú níwájú ọlọ́ọ̀ ọlọ́ọ̀ba mà ọlọ́ọ̀ba náà ló sì lè gbọ́ ọlọ́ọ̀ba ń bẹ́ẹ̀ nínú orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù bá gbọ́ àwọn bùkátà wa wọ́n wa dá àwọn bùkátà wa yìí fi tó wa létí.